tí mo jọ gbọ́ bẹ̀yà bá sọ́pá dáa. ìsàlẹ̀ omi ọmọ tó fẹ́ nú ẹ̀ka péré lọ́ọ́. bá mi pálísọ̀nà pẹ́ta lọ́fíjọ́ bí ó sì ti àádámọ̀ ṣó wo. Ba wo lọ ṣe shot no one. Uh, ṣe pọ̀ rọrùn kápẹ́ kan omi ọpọlọ máa bómi ṣọ̀tá ìlara. Àdàmọ́ Àdàmọ́ Àlè lórí. Àdàmọ́ Àdàmọ́ Àlè lórí. Ọlọ́run dákun máa pa àwọn òǹdirú kíákíá nítorí pọ́n. a maker. Wait. 啦啦啦啦。 bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí wọn. iná dàmà kánà ṣe kánà bàbá wa lágége lálùfáà wa. ẹ̀yin ọmọkọ́mọ tẹ̀ ń sọ̀rọ̀ bàbá pẹ́lẹ́bọ̀ ṣe wọ́n ẹ ò sì bẹ̀rù ọlọ́run lórí irọ́ wọ̀nyí tẹ̀ ń pamọ́ bàbá ẹ rántí àtúbọ̀tán ẹ̀yin ọmọkọ́mọ. iná dàmà kánà ṣe kánà bàbá wa lágége lálùfáà wa. last of the real fàyínà dàmà. صاحب الصفا وصاحب الوفا كان مرتضى وكان مقتدى ẹni tí ò ní bíbí ni yóò máa bú bàbá ẹni tí ò ní ìran ni ò ní fẹ́ràn wọn àwọn rándànràndàn àwọn ọmọ játijàti àwọn ọmọ rédèrèdè àwọn ọmọ pàpàlágì yóò máa mú bàbá bàbá wa lágége. iná dàmà kánà ṣe kánà bàbá wa lágége ta ló fà wá. súnmọ́ kò gbọ́rọ̀ mi ta ni bàbá ẹ̀yin nínú sílámù yìí kí ni iṣẹ́ tí wọ́n gbé ṣe nínú ìlú yìí ṣé wọ́n mọ̀ sì gan tún yé wọn kí ni orí pa wọn nílẹ̀ Yorùbá tíra mi ló wọ́n ṣe ẹ̀ mú wá kárí. iná dáná kaná ṣe kaná bàbá wa lágége lálọ́ lugar. tí wọ́n mọ̀ dà sí nínú sílámù wọláyé wọn bá wa kẹ́ hajj adam wọláyé wọn bá wa kẹ́ hajj adam. kèfèrí tó ti nù tá ò mọ iye wọn. kèfèrí lè rákà máa lè lórí. tí bàbá fi wọ́n máa dà sí inú ṣe láàmú. أعوذ بالله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله نبينا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم adúpẹ́ آه، لدى ọlọ́run أسطر sì فو جشيري gẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ ẹni ẹni tá a fẹ́ràn púpọ̀ tí ń jẹ́ Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ọlọ́ndàkùn bá wa ṣe kẹ́ṣẹ̀gẹ̀ fún kó o sì bá wa ṣe kẹ́ṣẹ̀gẹ̀ rẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ nígbà tí ń bẹ láyé àtìgbà tí ò sí mọ́ ọlọ́mbà wa ṣíjú àánú wò wọ́n a tọrọ ìkẹ́gẹ́ fún Maulana Sheikh Adam Abdullahi ilori Sheikhul Islam Sheikhuna Al-Alami Al-Ifriqi. Al الإلوري النيجيري العلامات السوداني رضي الله تعالى عنه وعلى علمائه ووالديه ọlọ́run bá wa kẹ́ wọn kó o sì bá wa kẹ́ àwọn tí wọ́n bí wọn àtàwọn tí wọ́n jẹ́ àwọn àfa wọn ọlọ́run dákun bá wa ṣíjú àánú wọn mọ̀wùlánà sheikhuna kamaluddin alhadabi rahmatulahi ta'ala alayhi wa sheikhuna yusuf alabuaji wa sheikhuna mustapha sablulu sanusi rahmatulahi ta'ala alayhi. وشيخنا وشيخنا وشيخنا فضيلة الشيخ محسن إيدو وشيخ عبد اللطيف ياموني وشيخ جرجيس أقادو رضي الله تعالى عنهم أجمعين ألم بابا كيما الله بابا كوسي بابا شجوا نوو àwa náà tí àwa kù láyé ọlọ́run kò ṣe dáadáa fún àwa ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́ẹ̀gẹ́ rẹ fún wọn àwọn tí wọ́n ṣẹ́kù láyé olúwa ọlọ́run dákun má fara ni wọ́n má fi wá dà wọ́n láàmú má sì fà wọ́n náà kó nira bá wa ọlọ́run dákun bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí akí alayi alqayyumi ọlọ́run dákun bá wa jó rí bẹ́ẹ̀ bákan náà a tún wá ṣàdúrà fún àwa tí a jọ wà lórí ètò lálẹ́ yìí àwọn tá a ti jọ wà tá a jọ bẹ̀rẹ̀ àtàwọn tí ó tún máa darapọ̀ mọ́ wa olúwa ọlọ́run ṣíjú àánú wo kó wa wa àwa ń kí wa ní kíkí tá àlùbáríkà ò ní tán lára ẹ̀ láéláé pé àláfíà rẹ̀ ìdẹ̀ra ọlọ́run ajẹ́njẹ́ tó ń rí ẹ̀mí gígùn ìdẹ̀ra ọlọ́run jó máa wa rahmatulahi ta'ala wa barakatuhu. naam lálẹ́ yìí a fẹ́ fa àsìkò igun rárá látara ìdánilẹ́kọ̀ọ́ tí a fẹ́ ṣe gbogbo wa náà láti rí àkọlé yẹn tí ń dá lórí wípé àtúnṣe. Uh, aáwọ̀ láàrin mùsùlùmí tá a bá sọ pé àtúnṣe aáwọ̀ láàrin mùsùlùmí a rí i pé báwo lèèyàn ṣe máa ń ṣàtúnṣe nínú Islam kí ni Islam sọ nípa àtúnṣe tá a bá wò ó àwọn ibi tí èèyàn ti máa ń ṣe àtúnṣe pọ̀ èèyàn lè rí aáwọ̀ láàrin bàbá àtọmọ èèyàn lè rí aáwọ̀ láàrin àfa àtọmọ kéwú èèyàn lè rí aáwọ̀ láàrin ọkọ àtìyàwó èèyàn lè rí aáwọ̀ láàrin mùsùlùmí méjì síra wọn èèyàn sì lè rí aáwọ̀ láàrin ẹni ó jẹ́ mùsùlùmí àti ẹni kíni o tí èè ṣe mùsùlùmí báwo la ṣe wá fẹ́ ṣàtúnṣe aáwọ̀ nì kí lọ́lọ́run wí kí lànàbì sọ lónìí a rí i pé aáwọ̀ pọ̀ kí là ń pè ní aáwọ̀ ìjà láàrin àwọn mùsùlùmí síra wọn ẹ̀rẹ́ lomi yóò mọ onísúnà tí ń bo onísúfí jà aáwọ̀ ni onísúfì náà to kọjú ìjà tí onísúnà háwọ̀ ni bẹ́ẹ̀ náà lára àwọn kọmparétọ̀ ṣẹ́gẹ́tì mínísìn táwọn náà kọjú ìjà síra wọn háwọ̀ ni bẹ́ẹ̀ lára àwọn tí wọ́n jásí pé wọ́n ní làákàyè àtàwọn tí wọ́n ní làákàyè gbogbo wọn náà ni wọ́n ń dá kó wa ò wá fìbẹ̀rù ọlọ́run kan dá sí mọ́ kọjá pé tí ó bá bàjẹ́ kó bàjẹ́ tí ó bá sì fọ́ lójú kó fọ́ lójú káàmì ibi tá à ń lọ ẹjẹ́ àdárú fọlẹ̀ iyadhu billah ọlọ́run dákun kó là wá mẹ́ o kó wá wá ń lùlù kóyá kóyá kóyá lọ́tún àti lọ́sì kò wá sẹ́nìkan tó fẹ́ ṣàtúnṣe mọ́ báwo la ṣe fẹ́ rẹ́ni tí ó ṣàtúnṣe nígbò jásí pé gbogbo àwọn àgbàlagbà tọ́lọ́wọ́n abákádàrá yìí pé wọ́n lè ṣe àtúnṣe gbogbo wọn náà láti bú tán gbogbo àwọn àgbàlagbà tọ́lọ́ ń fà tó ṣe sí lọ́dọ̀ a ti bú wọn tán èyí tó jásí pé lágbájá ló gbà láàfa àti tó jásí pé tàmẹ̀dù ló gbà láàfa àwọn tí wọ́n lè bá wa yanjú ọ̀rọ̀ yìí ń bẹ nínú ayé àmọ́ gbogbo wọn láti kàn lábùkù ẹ dákun ṣáwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ọ̀tún tí wọ́n bá pọ̀ sí ṣé yóò dáhùn ṣáwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ òsì tí wọ́n bá pọ̀ tún ṣé yóò dáhùn nígbà tó já sí pé òun rí gbé àwọn àgbàlagbà tí ọ̀tún ń bá lò ọ̀tá òun ni tí ọ̀tún náà rí pé àwọn àgbàlagbà tó sì ń bá lò ọ̀tá òun ni wọ́n láwọn tí ò yẹ ká mú lọ́tà Islam sì kọ́ wa lọ́kọ̀ tó pọ̀ anabiwa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó al-islahu khayrun kullu gbogbo àtúnṣe láyé lólórí nínú nínú alukur'ani ọlọ́run sọ fún wa pé asuluhu khair ká máa ṣàtúnṣe oore ń bẹ ń bẹ àwọn mùsùlùmí ò wá róore ń bẹ mọ́ wọn àrí dáadáa ń bẹ mọ́ wọn àrí àlàáfíà ń bẹ mọ́ ọ̀tún wa ń jà òsì ń jà wọ́n wá ń lọ ìjà yìí mọ́ ìsìláàmù tí ó sì ní í ṣe pẹ̀lú ìsìláàmù ẹ má jà tanra wa ṣẹ́ra wọn kọ́ńpárétọ̀ méjì tí wọ́n ń jà yìí béèyàn kan bá lérò pọ́rọ́ ẹ̀sìn ni wọ́n ń jà á sí olúwa rẹ̀ kò mẹ́ntì ń ṣe nínú ayé ẹ̀ ntí wọ́n ń jà á sí personality ni bìlá ìlẹ́dì ìlà ìlà àrẹ̀rò ìjà personality yẹn wọ́n à nílé èrò síta lẹ́ẹ̀ ṣe nílé ríjà wọn parí. mi lérò pé ẹ ń gbọ́ ní tí mò ń sọ yìí dáadáa àwọn méjèèjì tí wọ́n ń jà lọ́wọ́ tíjà àwọn lágbára tó lágbára tó gbóná yìí ìjà ẹ̀sìn kọ́ ni wọ́n ń jà torálù àlákọ́ ni wọ́n ń jà lé lórí kódà tí kan nu wọn bá ń sọ yìí pé mi ò ní bẹ́ẹ̀nì kejì ṣe látara pé ó sọ wípé Jésù ò ní padà mọ́ wàláhì irọ́ tẹ́nìkan bá ń sọ pé mi ò ní bẹ́ẹ̀nì kejì ṣe torí pé ó ń bú àwọn àfáà kan wàlọ́hì irọ́ ni kó wá nìyẹn lòun fi ń bá a jà torí pé níjọ́ tó ń bú àwọn àfáà àgbáyé ọ̀rẹ́ yín ni níjọ́ tí ń yẹ̀yẹ́ àwọn àfáà tí ń bú àwọn àfáà tí ń pè wọ́n lóko tí ò da tó ń pè wọ́n ní tí ò da ọ̀rẹ́ yín ni. ó ń ṣe dáadáa ńgbà náà nígbà àárín yín dàrú tán ló wá dẹni bì lẹ wá mú àwọn nǹkan yẹn lẹ ń sọ ọ́ di àwáwí mọ́ lọ́wọ́ níjọ́ tí ń ṣe èèyàn rẹ ni ó ti wá dà ìdánisìn wàláàlì ń tó ṣe níjọ́ yẹn tá à ń rò lẹ́jọ́ yẹn náà lẹ́nìkan ń ṣe lọ́wọ́lọ́wọ́ tá a sì mú un lọ́rẹ̀ẹ́ wa tá a mú un lọ́mọ ẹ̀yà wa tá a sọ yí gbà iṣẹ́ ẹ̀sìn ní í ṣe kódà bẹ́yìn ò bá sọ̀pọ̀tì ẹ̀ ẹnìyẹn kò mọ Ọlọ́run kò mọ ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní àìtó bá ní sọ̀rọ̀ lèyìn ò lè dá kọ́ gbogbo wa la mọ kọ́ńpárítọ̀ tá à ń wí àwọn méjèèjì wallahi thumma billahi alladhi la ilaha ghayruhu wọ́n jà ń torí tọ́lọ́hùn kẹ́nìkan wa máa sọ fún wa yìí pé àwọn kọ́mpárétọ̀ tí wọ́n ń jà lọ́wọ́ yìí torí ìtọ́lọ́run tà nẹ́bì ni wọ́n fi ń jà wàlọ́ọ̀hì irọ́ ni ẹ dákun torí ìtọ́lọ́run tà nẹ́bì wọn ni wọ́n rò lẹ́jọ́ n ti ń ṣe ọ̀tún ni pé mo jù ọ́ n ti ń ṣe òsì ni pé àyè ṣẹgbẹ́ ẹjọ́ yẹn ò ṣe é rò kalẹ̀ báwo la ṣe rò ó kí la dá wọ́n wá mú àwa ẹlẹ́sìn wọ́n wá ń ṣe bíi pọ́rọ́ ẹ̀sìn ni wọ́n ń kó wá ṣe lọ́hùn wọ́n ń fi wá ṣe Islam wọ́n ń fi wá ṣe ànábì wàlálí pásọ̀nálítì ara wọn ni wọ́n ń jà á sí àwọn méjèèjì jọ ṣòwò pọ̀ rí tí wọ́n jà ó ṣe wá jẹ́ lórí eré dáwà tó bá ń gbọ́ ìkan ó sọ yìí pé mo ti wà lẹ́nu iṣẹ́ yìí more than twenty five years ìkejì ó sọ pé òun ti wà lẹ́nu iṣẹ́ yìí more than thirty years ìkan ó sọ wípé I am not a Bible reader I am a Bible researcher mi rò pé ẹ gbọ́ ìkan ó máa sọ wípé lágbájá ṣé èèyàn gidi wá lè yí hun tí ó personally ìjà personality ìjà pé mo jù ọ́ èé ṣẹgbẹ́ mi mo mọ Bible jù ọ́ lọ ọ ọmọ báyìbù tómi ẹnjìníà ìjà tí wọ́n ń jà nu ẹ wá dákun àwọn méjèèjì àwòkọ́ṣe rere wo ní ń bẹ lára wọn níbi tí wọ́n bá jà náà délé nu ẹ dákun ẹni tí wọ́n bá wá ní kó wá gba ìsìláàmù lónìí nínú ẹ̀sìn mi ẹ dákun kí ló fẹ́ kọ́ṣe lára wọn ṣé àwòkọ́ṣe à ń sọ̀rọ̀ síra ẹni pẹ̀lú òwe pẹ̀lú ẹ̀nà à ń play àwọn fídíò láti fi bára ẹni ló kọjẹ́ à ń play fídíò láti fi dá ìkórìíra ẹnìkan sínú ọkàn àwọn èèyàn ṣàwòkọ́ṣe rere tí wọ́n fẹ́ wá kọ́ lára wa nu wàhálà nínú wọn tó wá gbẹ̀sìn lọ́wọ́ wa ti kọ́ṣe lára wa kóun náà máa bá wa búyàn ẹni ó wá gba ìsìláàmù wa ìsìláàmù tá a gbélé lọ́wọ́ nísìnyí ni pé kó máa bú ẹnìkan tóun náà sì jọ̀gá láàyè rẹ̀ tó jó lórí ìwọ tó o bá gbọ́ mẹ́sẹ́ẹ̀jì mi tó o bá láníyàn rẹ̀ ó mọ̀ pé mi ò gbè lẹ́yìn ẹnìkan mi ò sì ní gbè lẹ́yìn ẹnìkan lórí ìdánilẹ́kọ̀ọ́ tí mò ń ṣe lálẹ́ torí pé gbogbo wa láti sọnù lára àwọn méjèèjì tá a sì ti ṣe lọ́hùn kó wa ń dájọ́ tí ò yé àléjà tí wọ́n ń jà yìí kèé ṣèjà ẹ̀sìn ó ṣe wá di wàhálà àwọn méjèèjì sì ré ìka ni wọ́n àwọn méjèèjì ré ẹni ibi ni wọ́n ìwà ajẹ́ka yẹn tó jẹ́ níbi yẹn ẹ rà pèjúwe tẹ́ fi mọ̀ nísìn ẹ lọ sínú pílátífọ́ọ̀mù àwọn méjèèjì ẹ rí ọ̀gá kan táwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ gbogbo ìgbà tí wọ́n bá ti gbé ọ̀rọ̀ ọ̀gá kan wá lọ́gá kejì sínú pílátífọ́ọ̀mù wọn wọ́n máa kàndẹ́mù ẹ̀ wọ́n máa bu? àmọ́ ọ̀gá àwọn kan ò ní ẹ̀ ní gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ láyé kó bá wọn kàndẹ́mù rẹ̀ tẹ́ ẹ bá dénú pílátífọ́ọ̀mù àwọn tọ̀hún náà àtọ̀gá àtọmọṣẹ́ ni wọ́n jọ máa kàndẹ́mù ọ̀gá kejì ló fi já sí pé ìkan nínú wọn ẹ̀ ní rọ́ọ̀mọlẹ́yìn rẹ̀ kan kó bọ́ta kó wá máa bú ọ̀gá kejì ẹ mẹ́rin lọ́dọ̀ ọ̀gá kejì lọ́hùn tó wọ́n máa pèèyàn bọ́ ta báwo la ṣe fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ kó má jẹ́ èèyàn mọ́ torí pé kì í ṣe èèyàn wọ́n wá mú ọ̀rọ̀ yìí wọ́n ń lọ mẹ́sìn wàláálí àwọn ọmọlẹ́yìn wọn gan mọ̀ pé kì í ṣẹ̀sìn ìjà ọ̀ọ́ tó mi mo jù ọ́ ìjà mi èé ṣẹgbẹ́ rẹ nínú mọ̀ yìí ìjà èrò mélòó ní ń bẹ lẹ́yìn rẹ̀ ìjà ńjọ́ wo ló bẹ̀rẹ̀ níjọ́ wo ló dé kí ni tó mẹ́nu ẹ̀ ìkángbà yí pé níbo ni Jamiu wà níjọ́ tóun ti bẹ̀rẹ̀ ìkànnà gbà yí pé mo ti bẹ̀rẹ̀ ṣògẹ́tì mínísì níṣẹ́ níbo lòun náà wà àwọn méjèèjì wá ń mú ọ̀rọ̀ personality wọ́n wá ń lọ ọmọ Islam gbogbo àwa mùsùlùmí ọpọlọ wa wá sọnù ó wá láre àṣẹ làákàyè mọ́ àwa sọ̀rọ̀ yẹn di ọ̀rọ̀ sufi muslim against sunni muslim ẹ dákun ṣe ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn kọmparétọ̀ méjèèjì yìí ṣe sunni muslim ni against sufi muslim kèé sọ̀rọ̀ súnni kèé sọ̀rọ̀ súfì ọ̀rọ̀ personalities I have this knowledge better than you I have population than you I have more success than you I have money than you ntọ́ ń dá wàhálà lẹ́nu you have to respect me I won't respect you because we are not made. ìyẹn ni ó mọ ẹbí lọ́dọ̀ ẹlòmíì pé ah i'm not a bible reader i'm a bible researcher léyìí tí ń túmọ̀ sí pé ìwọ tọ̀hún o ń wèé ṣẹgbẹ́ rẹ o tá a bá ń sọ̀rọ̀ bíbélì tẹ́ni tọ̀hún yẹn náà tí ó máa sọ̀rọ̀ tí ó yẹ pẹ́rẹ́ ní tibí ṣé èèyàn rẹ wá lè yí un ní lágbájá. ìjà personality yìí wọ́n wá sọ ọ́ dẹ̀sìn ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀jọ jìyà ọlọ́run ẹ̀ sì rí bínú ọlọ́run torí pé ẹ̀ ń lọ́n tí èyí ṣẹ̀sìn mẹ́sìn gbogbo wa náà ta wá bá wọn ń fọ̀rọ̀ ẹ̀sìn dìímú láàjọ rí bínú ọlọ́run torí pé èèyàn mẹ́ta ni máa dájọ́ ana Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo owó tó o bá ti ń dájọ́ tó ń bá wọn kọ́mẹ́ǹtì ìwọ náà ti dá dájọ́ lọ́dọ̀ ọlọ́run ana Muhammad alayhi salatu wa salam on alqudatu thalatha ithnani fi nnar wa wahidatun fi ljanna alqudatu thalathatun àwọn tí wọ́n máa dájọ́ láyé mẹ́ta ni wọ́n ithnatani fi nnar àwọn méjì ó wọná wa wahidatun fi ljanna ẹnìkan wọ àlìjẹ́nà nu wọn bá a ti ń kọ́mẹ́ǹtì lórí Facebook yìí nísìnyí gbogbo wa náà là ń fi kọ́mẹ́ǹtì wa dájọ́ bá a ti ń pe àṣekọ́là là ń fi kọ́ọ̀lù wa dájọ́ lórí ọ̀tún lórí èsì tó sì já sí pé ìdájọ́ wa ni a ti pín sí mẹ́ta níwájú ọlọ́run ìra méjì ó wọ náà ọlọ́run ìra kan ó wọ àlìjẹ́nnà alákọ̀ọ́kọ́ tí ó wọ náà ọlọ́run náà lẹ́ni ó já sí pé àròfẹ̀lẹ̀ kọ̀dọ̀ ha wà àròfẹ̀lẹ̀ àkà fún mẹ̀jára ẹni ó já sí pé ó mọ bá a ti máa dájọ́ ó sì mọ̀ títọ́ lára àwọn tí wọ́n ń pe tí wọ́n ń jẹ́ kọ́là yìí èmi inú ilé rẹ̀ ò tó èmi yàrá rẹ̀ ò tó èmi bẹ́ẹ̀ bá lọ gbọ́rọ̀ yín rẹ̀ ládùúgbò ẹranko ni òun ni ó wàá máa pè sórí Facebook tí ó lóun ń dájọ́ tí ó máa sọ̀rọ̀ àwọn èèyàn tí ó máa sọ̀rọ̀ ọ̀tún tí ó máa sọ̀rọ̀ òsì ẹni yẹn arọfẹlẹ àká ó mọ títọ́ wà arọfẹlẹ kọdọ ha o si mọ bi wọn ti da dá ẹjọ́ gbogbo wa si kọ́ la da dá àmọ́ gbogbo wa náà là ń dá fún mẹjára lẹ́yìn tó mọ títọ́ tó sì mẹ́jọ dá ni ó wá ṣàbòsí ẹjọ́ ẹ dákun nígbà àwọn èèyàn méjì wọ́n bọ́ ta wọ́n rojọ́ ọ̀tọ̀ ni tí wọ́n gbé kalẹ̀ sínú ayé pé ẹjọ́ tó wà láàrin àwọn àkọlé ẹjọ́ yẹn ẹnì rojọ́ ẹjọ́ yẹn ló rò rojọ́ ẹjọ́ ẹlẹ́jọ́ lẹ́nì ń rò ẹnìkan rojọ́ in dá wàhálà alẹ̀ láàrin wọn lọ́wọ́lọ́wọ́ lòun ń rò lọ́wọ́ bó ni ti ń bẹ lọ́kàn àwọn méjèèjì ẹnìkan nu wọn ó ń lánìyàn pé mo fẹ́ destroy ẹnìkejì ìkan náà sì ń jàjàgbara pé ó ò ní destroy mi mi ò ní gbà fún ọ ṣé mọ̀ nígbà tẹ́nìkan bá ń sọ pé ìtàkùn tó ní kẹrin má wọdò tòun tẹrin ni ó lọ tí kan ń sọ yìí pé máa lọ ń tiẹ o wọ́ọ̀dọ̀ èmi ò wọ́ọ̀dọ̀ lọ́wọ́ ẹ mọ̀ pé ìjà personality ni wọ́n ń jà kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn wo ni wọ́n ń jà ẹ mọ́rọ̀ ẹ̀sìn náà jáde ọlọ́run fúnra rẹ̀ gbà pé ìtìláàfù máa wáyé làákàyè wo ò lè dọ́gba àgbọ́yé wo ò lè dọgba mímọ́ kódà tá a bá kéwú lọ́dọ̀ àfa kan náà bá ti lò síra wo sì wà síra yẹn ni ẹ kí n nìkan ṣàpèjúwe bàbá wa bá ń délé ń bàdàn bàbá àgbájì èèwé láwà ni wọ́n sì lẹ́lẹ́ha wọ́n èé ṣoní láwà ni wọ́n èé sì wọ́n èé ṣọkọ ẹlẹ́ha bẹ́ẹ̀ wọ́n èé sì gba owó kònà wọ́n èé sì lo kóńdó bandele ọlọ́mùbá wa kẹ́ wọn wọ́n sì dé Ìbàdàn wọ́n fi kóńdó kún tí wọ́n bá ń lọ wá sí i gbogbo wọn ni wọ́n mú kóńdó dání ni wọ́n fi ń pè wọ́n ní oníkóńdó bàbá ń wé láwà ní ó sì ń sọ ńjọ́ náà lọ́hùn wípé ẹni tí e bá wé láwà ní ọmọ náà ni tí ó sì kọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àfa rẹ̀ ó ń sọ ńjọ́ náà pé ẹni tí ò bá ẹ̀ yóò wọ ná ẹni tí ò bá wé láwà ní yóò wọ ná kódà lára wá sí wọn tá a jogún bá ní pé ìmáàmù Èkó. jahannama wirida imamu ibadan jahannama wirida imamu osogbo jahannama wirida torí pé kíni wọn ha èmi ò dárúgbọ̀n sí wọ́n gbà ń jọ́nà pé tó o bá nírúgbọ̀n ó wọ ọ́nà láti fi dẹ́rù ba àwọn èèyàn kí ìfẹ́ nǹkan nì kó lè wọnú ọkàn wọn. àfáà ń wò ó nílọrin lọ́hùn wípé kí wá ní Bándélé wá kó rẹ̀ sí ìta ń kọ́ wọ́n sì torí ẹ̀dọ̀ ta ara wọn àmọ́ ń gbọ́ ó padà wáyá àfáà wo bọ́mọ kéwú ṣe jọmọ lúwàbí tó àwọn náà padà doníláwàní wọ́n padà dọ́kọ ẹlẹ́hàá àwọn náà sì bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ntọ́mọ wọn ṣe nígbà tí ọmọ kéwu fẹ́ sílé rẹpẹtẹ ń bàdàn ó wá pe àfa wá gbogbo owó òkùnà tí wọ́n máa ń gbà fún ó wá kó nìkan máa kó sápò àfa ọmọ tó wá pọ́n wálé tó báyìí àfi ká gbanti ń ṣe lọ́wọ́ rẹ̀ so káwọn àfa rẹ̀ wá pa kán sọ pé nítorí pé ìrònú àwọn ò papọ̀ ẹnìkan ní Jésù ń bọ̀ ẹnìkan ní kò wá ìyí nǹkan lẹ̀ ń jà sí ẹ mọ́tàn wá. bẹ́ẹ̀ nìkan bá torí pé àwọn àfáà náà pọ̀ láyé tí wọ́n sọ pé kò ní í wá àwọn àfáà sì pọ̀ láyé tí wọ́n sọ pé ń bọ̀ wá tí wọ́n sì ṣọ̀tá ara wọn. àwọn ahimmatul arba'a elmeshura àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n gbajúmọ̀ wọ́n mú dájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wá wọ́n ṣọ̀tá ara wọn ẹ jẹ́ fún yín ní ìdájọ́ kan. imam maliki radiyallahu ta'ala anhu wọ́n bi léèrè yìí pé arákùnrin kan bẹ wọ́n fẹ́ pa àwọn èèyàn tí wọ́n fẹ́ pa wá ń lé ẹnìkan wá mú un dání dè wọ́n wọ́n wá débẹ̀ wọ́n pa kí ni ìdájọ́ àwọn tí wọ́n pa kí ni ìdájọ́ ẹni tó múlẹ̀ dè wọ́n. Imam Malik ní àtẹni ó mú un de kú àtàwọn tí wọ́n pa ìdájọ́ kú ló tọ́ sí gbogbo wọn. ńgbà tí Imam Shafi'i ó padà dájọ́ yẹn Imam Shafi'i ní rárá o ẹni ó múlẹ̀ dè wọ́n ò jẹ̀bi ikú torí pé òun kọ́ ló pa torí pé kò pààyàn ìpáàyàn yóò fún wa nídàjọ́ pé apààyàn láì rẹ́mìí tó pa àwọn tí wọ́n pa ni wọ́n ó gbàdájọ́ ku òun tó múlẹ̀ dẹ́ku wọ́n ó lọ fi òun náà sẹ́wọ̀n wọ́n ó mú dẹ́ku tí kò fi pa èéṣe tí wọ́n bára wọn jà ọlọ́run ló mọ iye àwọn akẹ́m táwọn mẹ́ta ó lọ lọ́tọ̀ tẹ́nìkan ó lọ lọ́tọ̀ ọlọ́run ló mọ ìdájọ́ táwọn méjì ó lọ lọ́tọ̀ táwọn méjì ó lọ lọ́tọ̀ ọlọ́run ló mọye ìdájọ́ táwọn mẹ́rẹ̀ẹ̀rin ó lọ lọ́tọ̀ tí wọ́n sì bára wọn jà ẹ wá dákun àwọn sálàfù wo la wá ń kọ́ ṣe. wọ́n rí arákùnrin kan mú jọ kan wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ìlú wọ́n ń pariwo lé Abu Darda wá pàdé wọn lọ́nà pẹ̀lú àtọ̀ ìnú ṣe ìtọ́nà àlẹ́ ẹ má ran èṣù lọ́wọ́ lórí ẹ̀ ẹ̀ ń ṣépè fún ẹ̀ ń bu ẹ̀ ń na ẹ wá fẹ́ pa ẹ̀ jù sí kànga ẹ̀ ń ran èṣù lọ́wọ́ ẹ̀ bẹ lọ́hùn fún ẹ̀ sì dá lọ́wọ́ kọ́ kó má ṣe ń tó ṣe yẹn mọ́ lónìí bẹ́ẹ̀ nìkan bá ti ṣe nǹkan tí ò tẹ́ àwa lọ́rùn a fẹ́ wo ipò ọlọ́run pẹ́jọ́ wo ló fẹ́ dá àìtẹ́ wa lọ́rùn yẹn láàmà fi dájọ́ ẹ̀ ẹnìkan ní jésù ò ní í wá mọ́ àwọn àfáà tí wọ́n wí bẹ́ẹ̀ náà pọ̀ láyé tí wọ́n sì ti kọjá àwọn tí wọ́n ló ń bọ̀ náà wá bí wọ́n bá wá rí i pé ń bọ̀ tẹ́nìkan rí i pé kò wá ṣé ìjà lèyí mu kìí ṣe jà àìnílàákàyè ni ìjà ẹ̀sìn kọ́lẹ̀ ń jà gbogbo àwọn tí wọ́n máa ń bá yín gbé pé jẹ́ ẹ̀sìn ni àìnílàákàyè ní yọ gbogbo wa lẹ́nu ìjà personality ni ọ̀rọ̀ pé ẹnìkan nìkan máa jẹ ajá ẹ̀yin ẹ̀ sì sọ fáwọn èèyàn pé ẹ má jẹ ẹ́ ẹ sì máa engage ń bolo ti rí kí lẹ rí ẹ kí ni ẹ̀rí ẹ ṣèbí bóun ti sọ pé wọ́n lè jájá òun náà làwọn àáfàá àgbà súnà sọ yìí pé a lè jẹ èyí tó burú jájá lọ tó ń jẹ ẹ̀ta èyí ṣe tá àwa bá àwọn yẹn jà bá a ní katira wọn mọ́ tó bá yẹ pọ́rọ́ ẹ̀sìn là ń sọ àwọn yẹn ni a lè jẹ àyínà léyìí tóun tún wọ́ọ̀sì tó burú ju ajá lọ òun jẹ́ abìjà ju ajá lọ ó sì léyín ọ̀gàn ju ajá lọ táwọn onímọ̀ ìjìnlẹ̀ gbà yí pé kò sí eyín ẹran tó strong tó òun máa ń jẹran tẹgungun tẹgungun ni àwọn àfáà ni ó léyín ọ̀gàn lóòótọ́ àmì eyín ẹ̀ ò strong lórí irọ́ àwọn èèyàn gbà pé wọ́n lè jẹ ajá oko ẹnìkan wá sọ pé wọ́n lè jẹ ajá alé lọ́dọ̀ tiẹ̀ kí wá ló fẹ́ sọ wá rẹ̀ ó ní irun ò dáa ni abóláwẹ̀ ò dáa ni onísàká ò dáa ni kò wí bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn ẹnìkan ń bu Ibnu Kathir ẹnìkan ń bu àfáàkán àìmọye ẹ̀wọ̀ lẹ́nu nísìn à ń rí àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ tí wọ́n ń bu bàbá wa aláró láwọn tí wọ́n gbà pọ́ ọmọ súnà làwọn táwọn èèyàn ò sì lè dánrú ẹ̀wò láṣà tọmọ kékeré kan máa sọ yìí pé bàbá wa Zikrullahi Ṣáfi'í agbákòyè kò wá níní lẹ́nu rẹ̀ ọdún yẹn wà tó sakuléètì kiri tí wọ́n ń kọ̀ǹdẹ́ẹ̀mù àwọn àgbààgbà ok ṣáwọn ọmọ ẹni ṣé ká lọ́ọ́ pa wọ́n tàbí ká sọ wọ́n nù torí pé bí làákàyè wọn ti mọ nìyẹn stéèjì tí wọ́n wà nìyẹn tí wọ́n sì ń sọ gbogbo àwọn àgbààgbà yẹn wàláì kò sọ ní súnà nù wọn àwọn táwọn ń ṣe súnà ọmọ twenties làwọn kẹlẹ mọ bẹjì wọn ti rí àwọn ọmọ twenties ni wọ́n wá ń kọ̀ndẹ́ẹ̀mù ẹni tí ń ṣẹ̀sìn kí wọ́n tó bí ya ẹlòmíì wọ́n wá ń kọ̀ndẹ́ẹ̀mù ẹni tí ń sin lọ́hùn kí wọ́n tó fẹ́ ya ẹlòmíì lọ́lé ọkọ ọkàn wọn sì balẹ̀ personality ló ń dájà àwọn báyìí bú skọlà yìí kalẹ̀ tàbí ká pè wọ́n ní torí pé àwọn méjèèjì ni wọ́n wúlò nínú Islam ẹ wá dákun ṣe ojú ò wá ti àwọn méjèèjì àtàwọn adájọ́ ọmọlẹ́yìn wọn wọ́n ní adájọ́ mẹ́ta ní bẹ́ẹ̀ o mo rú ẹjọ́ tó mọ̀ dá láàrin àwọn méjèèjì o mo ráfa kan náà tó ṣẹ̀ṣẹ̀ jáde ní ìsín bóyá ìbádù sọ́ọ̀lìhìn àbí kinní kan ní péjì náà nígbà táfà yẹn fẹ́ sọ̀rọ̀ ìkan náà méjèèjì ó ní bravo aleikum ó gbé bravo fẹ́ yìí nígbà tí ó sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó sọ̀rọ̀ èyí ń wípé kó tètè ṣe kí ni kọ́rọ̀ rẹ̀ tó já sẹ́wọ̀n. àtúnṣe kọ́lé yìí ń ẹnìkan fẹ́ pàṣẹ àtúnṣe ó wá pe ẹnìkejì ó wá sọ yìí pé ṣé bẹ́ẹ̀ ṣe ń bẹ̀sì lójú jẹ́ yìí dáa ẹ dákun ṣàtúnṣe lè yìí ẹ̀ ń dọ̀tí ẹ̀sìn ẹ̀ ń yẹ̀yẹ́ ara yín àwọn tí ó máa ń pa ẹjọ́ ẹ̀ ń kó wọn sí ṣé wọn ni wọ́n sọ pé wọ́n mọ̀ àwọn méjèèjì ti jọ gbé ẹjọ́ lọ́ọ̀dọ̀ ọjọ́ba alukóran sì ni àti Allah wà àti ur-rasul wà ulul amri minkum kán máa lọ́ọ̀dọ̀ ọjọ́ba tíjọba bá wá sọ pé lágbájá ló jẹ̀bi lágbájá ló jàre àwọn àgbà bẹ́ẹ̀ àmọ́jọba ò tí ì dá àti ń dẹ́bi fọ́tún à ń dẹ́bi fọ́sì bí ìgbà tá a máa ń tà ń ṣe ni. wọ́n sọ fẹ́nìkan wọ́n ní bravo wọ́n wá sọ fẹ́nìkan gbọ́n rìn ìpele tí è bèbè ẹ̀wọ̀n ẹnìyẹn dẹ̀ ń pèrè ẹ̀ láfàásùn náà. àwọn èèyàn wá ń sọ pé ẹ̀yin àgbààgbà ńlẹ̀ Yorùbá ẹ dìde ta ló fẹ́ dìde sí àwọn irrelevant people àwọn tí wọn ò rí àwọn àgbàlagbà sí nǹkan àgbà wo ni ó dìde ṣé máàmù ìbàdàn tẹ yẹ̀yẹ́ ni ó dìde ṣé máàmù ìlọrin tẹ ti kàn lábùkù ni ó dìde ṣé ìmáàmù ọ̀yọ́ tẹ kàn lábùkù ni ó dìde ta ni ó dìde tàbí bàbá wa mudirul markas ṣáwọn ni wọn ó dìde tí kan nínú àwọn ẹni tí sọ yìí pé ó yẹ kán fọwọ́ bojú ni torí pé wọ́n ń wò wọ́n láwọ̀ sunkún wọ́n ń wòra wọn láwọ̀ rẹ́rìn-ín ṣe àwọn ni ó dìde àbẹ́lòmíì tí kejì náà tóun náà ti lálínú àwọn onísúnnà ẹ dákun nínú àwọn afásúnnà tóun náà gbà yí pé èèyàn burúkú ni wọ́n ọ̀daràn ni wọ́n èṣù ni wọ́n ṣáwọn ni wọ́n fẹ́ dìde ṣáwọn afásúnnà tá a fẹ́ lọ kẹjọba tó yẹ pé tẹ́ ẹ bá wo ní kálukú wọn gbogbo wọn ni wọ́n ti fọlọ́pàá gbé àwọn ọmọ inú wọn nù súnnà tí wọ́n tiẹ̀ ń sọ pé má jẹ́ kí n gbọ́ ha débi tí ó tún ní nǹkan mi nú má jẹ́ kí n gbọ́ má tiẹ̀ sọ pé a ah, débi ra kó wa wá dẹ̀ ń dárúkọ ẹnìkan mudirul markas à ń pè é ní kàwú à ń pè é lóko tí ó dá bàbá yẹn sì dákẹ́ síwájú ọlọ́run bẹ́ẹ̀ ó ń wu ọlọ́run talukurani dẹ̀ ń ròyìn pé wà ibadur rahmani alladhina yamshuna ala al-ardi awnan wa idha khatabahumul ja'iluna qalu salama àwọn ẹrúsìn mi tòótọ́ làwọn tí wọ́n já sí pé ní yamshuna alal ardi awnan wọ́n mẹ́rin lórílẹ̀ bí ẹni tí ò jámọ́ nkankan ìtumọ̀ awnan nu ẹ ní rí wọn pẹ̀lú security ẹ ní rí wọn pẹ̀lú wàdùwàdù idha khatabahumul jahilun táláìmọ̀ kan bá tún wá sọ̀rọ̀ sí wọn tí ń bú wọn qalu salama wọn ò ní fẹ́ bú padà ọ̀rọ̀ tí ó má láfíà wá ni wọ́n máa sọ pé ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ máa ṣe. nígbà táwọn kan sọ pé ó yẹ kí mùdúrú mọ́ríkàsì gbé àwọn èèyàn bàbá ní bí wọ́n ti bú bàbá mi tó fi kú nù ta lèmi ò fi tèmi jọ Ibadur Rahman ni amóye àwọn àfa sunna tí wọ́n fọlọ́pàá gbé bá ẹnìkan ló gbé àfẹ́jì gbòǹgbà kan tí kóòtù sì ní kò gbọ́dọ̀ mẹ́nubó kọ ẹ̀ mọ́ ṣèbẹ́ nìkan náà ló gbé àfa kan náà tí wọ́n ní kò gbọ́dọ̀ sọ pé adébírá ṣèbẹ́ nìkan náà ló fi ọlọ́pàá mú àfa kan táfa yẹn ò lè kí jimá njọ́ náà ṣèbẹ́ nìkan náà ló kí ẹnìkan mẹ́lẹ̀ ló lòun ó ràn lẹ́wọ̀n tó sì dúró níwájú rẹ̀ tí ń sọ pé òun tó ń bá sọ̀rọ̀ àwọn màláíkà gbọ́ ń sọ́mọ̀ ta ló fẹ́ sọ̀rọ̀ táwọn màláíkà ò ní gbọ́rọ̀ rẹ̀ kódà babaláwo wọn gbọ́rọ̀ rẹ̀ ń sọ́mọ̀ tó ń bá sọ pé báyìí yóò sì rí bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn bíi kí sánmà ya ni ṣáwọn èèyàn lẹ́fẹ́ lọ kẹjọba àwọn tó jásí pé wọ́n ń gbè lẹ́yìn ẹnìkan ẹlòmíràn ń gbè lẹ́yìn ẹnìkan àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ comparators àwọn bàbá wa àmọ̀wó alága àwọn bàbá wa bùnìyàmínà alálàyé pẹ̀lú àwọn míì níjọ́ wo la gbọ́ pé wọ́n ń bára wọn jà torí pé wọ́n mọ Ọlọ́run pẹ̀lú tí wọ́n ń ṣe wọ́n sì gbà fúnra wọn àwọn eléyìí ò mọ Ọlọ́run wọn mọ ànẹ́bì ni ò jẹ́ kán gbà fúnra wọn wọn kẹ́nìkan máa sọ pé ẹ dákun ẹ jẹ́ àjọ pé ẹ̀yin méjèèjì pọ̀ ẹ wà ìsìláàmù ni kíkan máa ní láyéláyé kò sí ní tó jọ́ tẹ́ni tó sì fẹ́ sponsor program. yẹn tó fi padà wọ pé tẹ́yin méjèèjì ò bá lọ ṣe papọ̀ mi ò lè sponsor program. yẹn wọ́n sì fara mọ́ pé kí program? yẹn má wáyé ṣé islam lẹ́wà ń ṣe yẹn kí ló lè tó bá nì ẹ̀ ń jàjà personality ìjà pé mo jù ọ́ ọ̀ tó mi I understand the Bible than you. I know it more than you in tó ń dá wàhálà lẹ́nu yẹn I command more population than you èèyàn mélòó ní bẹ lẹ́yìn rẹ báìbù mélòó ni ìwọ mọ̀ ìwọ tó ń béèrè ìbéèrè lọ́wọ́ ẹ tó flọ́ ìwọ tó ń wí kántankantan ìjà personality ní bẹ láàrin àwọn scholar méjèèjì ìwọ tó bá wà ń bá wọn pè lọ́rọ̀ ẹ̀sìn wàá gbà níwájú ọlọ́run àléyàn mẹ́ta ní mọ́ dájọ́ lànà bí wí ẹni méjì ó wọ ná ẹnìkan wà àlìjánná àwọn méjèèjì tí ó wọ ná aláwọ̀kọ́ lẹ́ni ó jásí pé ní arọ̀fà alqadaha wà arọ̀fà àkà thumma jara ó mọ òtítọ́ ó sì mẹjọ dá ó sì ṣàbòsí àwọn yẹn náà pọ̀ rẹpẹtẹ o wọ́n mọ òtítọ́ wọ́n sì mẹjọ dá tí wọ́n jálábòsí nínú àwọn àfa àgbà nínú àwọn àfa kéékèèké nínú àwọn tẹnu wọn tọrọ àtàwọn tẹnu wọn tọrọ ó wá ṣàbòsí ẹnì kejì lam yahrifil qadaha kò má bá ṣe ń dájọ́ ó kàn kẹnu bọ́ náà ni lam yahrifil qadaha kò mẹjọ́ dá ó sì dá ànábì ni yóò wọ̀ ọ́nà àwa tá a wá ń kọ́mẹ́ǹtì lórí Facebook tá à ń dájọ́ bá a ti ń dájọ́ fọ̀tún là ń dájọ́ fún sí lẹ́jọ́ tí ò yé wa láwọn tí wọ́n já sí pé àwọn méjèèjì wọ́n ń tutọ́ funfun sínú dúdú ni wọ́n fi sínú tí wọ́n ń tu funfun ta ntí ń dájà àwọn òṣèrò lẹ́jọ́ ìjà tá a bá sì rẹ́jọ́ rẹ̀ rò kò sẹ́ni tó lè parí ẹ̀ ìjà tá a bá lè ro ẹjọ́ rẹ̀ síta ẹni tí ó parí rẹ̀ wọ́n ti bí kódà wọ́n níbi ìjà mo jù ọ́ tẹ́ níjà lára à ń jù wọ́n ò lẹ́jọ́ ìjà lára ò tán bọ̀rọ̀ ló wà láàrin adégúnwá àti yusufu kò sí nǹkan tí wọ́n bá ń fẹ̀sìn bojú wọ́n ń fẹ̀sìn bojú kí yá àwọn méjèèjì lè pọ̀ níwájú ọlọ́run ni àtẹ̀yìn náà tá a jọ ń tẹ̀lé wọn wọ́n níyẹn ò wọ́n náà òun ọ̀mẹ́jọ dá ó sì ń dá yóò wọ́n náà ẹnìkan ṣo tí yóò wọ àlìjẹ́nnà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà lẹ́ni ó jásí pé ní àròfẹ́lì àkà wà àròfẹ́lì kọ̀dọ́ ha ó mọ òtítọ́ ó sì mẹ́jọ dá fakọ́dọ̀ ó sì da? ẹni mélòó ló lè fèsì wọn sọ títọ́ ìwọ tó ń wojú rẹ ọ̀tún tẹnìkan náà ń wojú rẹ tòsì báwo la ṣe dájọ́ wọn. mi ò fẹ́ ṣe ọ̀tún mi ò fẹ́ ṣe òsì ẹ dákun báwo la ṣe fẹ́ dájọ́ wọn. àwọn kan bẹ nísìn wọn fẹ́ kọlu ọ̀tún wọn sì fẹ́ kọlu òsì ẹ dákun báwo la ṣe fẹ́ dá nígbà tí mi ò fẹ́ ṣe ọ̀tún tí ò fẹ́ ṣe òsì já wa lọ bi àtúnṣe nínú Islam asuluhu lugha kí la ń pè látúnṣe ìta ń pè látúnṣe ni dídùl fasad ìdákejì kí nǹkan bàjẹ́ àwọn àmàlí à Islam ń dàrú Islam wo ni ń dàrú àbáyé wa ló ń sikátà ṣe irun wákàtí márùn sódi mẹ́fà ni ṣe ààwẹ̀ rọmọdọ́nù ṣe ó yí padà ni ájì tá à ń lọ sọ yí padà ni àwa là ń ṣe wọ́nranwọ́nran tọ́lọ́wọ́n sì bí wa léèrè ńjọ kan istilah tá a bá ní afọ sí wẹ́wẹ́ nínú àgbọ́yé tàwọn afa tá a bá ń sọ̀rọ̀ àtúnṣe ìdàkejì ẹ̀ náà ni orogún kí nǹkan bàjẹ́ àárín àwọn méjèèjì wa ń bàjẹ́ ó wa ń bàjẹ́ bẹ́ẹ̀ náà láàárín àwọn afa síra wọn àárín onísúfisọ́nísún náà ó wa ń bàjẹ́ bí ìgbà tí ò látúnṣe. inú wa sì ń dùn olóríire wo nínú rẹ̀ ó máa dùn nínú oní súnà pé òun ń bó ní súfì ṣọ̀tá olóríire wo nínú rẹ̀ ó máa dùn nínú pé òun òun bó ní kíni àbí kílẹ̀ ti ń pè nínú oní súfì tí ó máa bá sọ pé la ilaha illallah muhammadu rasulullah ti jẹ́ pé wákàtí márùn ló dà wọ́n pọ̀ rọmọdọ́ọ̀nù sì dà wọ́n pọ̀ ẹ wo ń jọ ní nísìn àwọn àfáà súnà tí wọ́n ti tako kádìbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pariwo nísìn ẹ̀yin mùsùlùmí ẹ jáde kádìbò tabari mùsùlùmí tó dúró déédéé kádìbò fún kódé èyí tí ò bá dúró déédéé kádìbò fún ṣe bẹ́yìn lẹ sọ pé kò lẹ́tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìn wọ́n tún wá ń takora wọn wọ́n ń bára wọn jà. Ja láàrin òun súnà síra wọn náà ni o wọn sì sọ pé àtihu Allaha wa àtihu rasul wa ulul amri minkum ìjọba ló gbé bò kalẹ̀ ẹ̀dẹ̀ ń yapa àṣẹ ìjọba ànábì ló ní ká ni sànábì sọ bẹ́ẹ̀ abalukurani sọ bẹ́ẹ̀ istilah han fífọ́ sí wẹ́wẹ́ rẹ̀ ọkùdùn yadfa'u an-nizah wa yakhta'u al-khusuma kókó kan táwọn èèyàn máa ta láti fi dènà wàhálà àti láti fi dáwọ́ ọjà kó má wáyé láwùjọ tabawo n ta pe ni islah bayna an-nas ká ṣàtúnṣe láàrin àwọn èèyàn tí ń bá ń jà minal ibadati aljalila ìjọsìn kan tó lágbára ni ìjọsìn tó ní agbára ni bó ṣe jẹ́ pé tá a bá wo maqasidu sharia nínú ntaari ń bẹ̀ ni pé àárí tahqiqul mawadda ọlọ́run fẹ́ ká fẹ́ràn ara wa lójúlówó gan wal ulfa ká sì rẹ́ pẹ̀lú ara wa kò fẹ́ ká bára wa ṣọ̀tá rárá ló fi ní innamal mu'minuna ikhwa àwọn múmini wọn gbọ́dọ̀ yára wọn lọ́tọ̀ báwọn kí nǹkan ti rí ló já sí pé bayanallahu fadlal islahi bayna nas ọlọ́run ṣàlàyé oore àti ọlá tí ń bẹ fún ìmọ̀ ṣe àtúnṣe àtẹni tí ń bá ń ṣàtúnṣe jájọ lọ sínú alukur'an táwa rẹ̀ ń tó fẹ́ ṣàtúnṣe kọjá kádákùn àní mò ń gbọ́ tẹ́nìkan pé ọ̀gbẹ́ni tí ń da eérú yìí ó sì ń sọ fún ó ní gbogbo ẹni tí ò bá sọpọ́ọ̀tì yín tí ò bá ti sọpọ́ọ̀tì yín ọ̀tá ọlọ́ọ̀ni ó ní nítorí pé ń gbógun ti jálàbí wípé wọ́n pa ọmọ kan níbì kan bóyá lọ́yọ̀ọ́ ni pé gbogbo àwọn àfáà tí wọ́n jáde lórí ọ̀rọ̀ ọkú Deborah wọ́n jáde pé kán máa líìsì orúkọ wọn lẹ́yọ kankan mi ò rò pé ń gbọ́n tí mò ń sọ pé torí pé wọ́n gbọ́dọ̀ tako Jalabi pé èèyàn kan ò ní sọ̀pọ́ọ̀tì Jalabi pé Mudirul Markaz ń sọ̀pọ́ọ̀tì Jalabi ẹnìkan ò ní ó wá ń lẹ́nìkan ò ní sọ̀pọ́ọ̀tì jálàbí pẹ́niyàn ò ní látúbọ̀ tán rẹ lẹ́nu mùsùlùmí tó pèrè ẹ̀ lóní súnà ṣé wọ́n lọ lọ́hùn ó ti sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn tálùkùrá la yushirik fi ukimi ahadan ẹnìkan ò gbọdọ̀ fira rẹ̀ kẹgbẹ́ ọlọ́hun níbi ẹjọ́ dídá ó dẹ̀ ń sọ̀rọ̀ pé àwọn ènìyàn ò ní látúbọ̀ tán rẹ tó bá kún jálàbí lọ́wọ́ ṣé jálàbí làlébù ni àbí ntẹ́ni tí ń ṣe jálàbí bá fi jálàbí rẹ̀ ṣe àwọn kan bẹnu ayé ẹni tó jálàgbo iṣẹ́ wo ni ń ṣe jálàbí ni ṣáfà ò lè jálàgbo ni ẹni tó jẹ́ léwé ọmọ iṣẹ́ wo ni ń ṣe jálàbí ni ṣé léwé ṣáfà ò lè jẹ́ léwé ọmọ tọ́lọ́mùbá fún nímọ̀ rẹ̀ ẹni tó ń ṣáájú fáwọn èèyàn èyí tí fọlọ́run sọ ń ṣe ń ṣe jálàbí o lójú tiwọn wọ́n sì mọ̀ pé ó ń po ewé ó ń po egbò pọ̀ mọ́ra wọn àwọn onísùnà kan ṣe ń tagún mu kí ni wọ́n ń ṣe bí jálàbí ni aburú téèyàn bá fi jálàbí ṣe lákọ̀ndẹ́ẹ̀mù kìí ṣe pé àwa sọ yìí pé jálàbí o in total haram ni kò sẹ́ẹ̀rì tó sọ bẹ́ẹ̀ tó lè sọ pé haram ni èmi èé ṣe àmọ́ mi ò ní báyàn takò tó bá jẹ́ halali in téèyàn kódà dókítà ń bẹ tó ń fi dókítà rẹ̀ ṣaburú tó sì fi ń ṣàyídá ṣáà wàá torí ẹ̀ sọ pé iṣẹ́ dókítà ò dáa eléwé ọmọ ń bẹ tó ń fi ewé ọmọ rẹ̀ ṣàyídá ṣáà wàá sọ yí pé gbogbo eléwé ọmọ àfi ká kọ̀ǹdẹ́mu wọn wàláàlì rúkìá ẹni kìí ṣe jálàbí ẹ sọ túmọ̀ rúkìá ájò ní túmọ̀ rẹ̀ ájò ní túmọ̀ rúkìá ẹni tí ń ṣe rúkìá jálàbí ní í ṣe yóò dárúkọ ọlọ́run yóò ní rúkìá wọ́tà ṣáná bí ṣe rúkìá wọ́tà ni ànábì mọ rúkìá wọ́tà rúkìá wọn ni rúkìá wọ́tà tó jẹ́ pé ẹ̀yin náà ní àwọn rúkìá àwọn nǹkan tí wọ́n fi ń ṣe rúkìá omi ìtìpara ń bẹ tí gbogbo ẹ̀ ń bẹ jálàbí ni àfi tá a bá tanra wa torí pé ẹni tó fẹ́ ṣe rúkìá yìí náà fẹ́ gbowó àwọn sọ̀hábà kìrámì ò sì takò tó bá yẹ pé ara takò fún un pé ẹ̀rí kan rẹ tó takò àárí ẹ̀rí ń bẹ kéèyàn má ṣàbùrú lórí gbogbo ní ti máa ń ṣe kó sì má ṣàìdá kó sì má mu haramu kó má gbé e má ti ń ṣe ìyẹn òun látakò pé jálàbí kìí ṣe bá burú mbẹ́mbẹ́ o ihun ní jálàbí bá fi jálàbí rẹ̀ ṣe ló la burú nínú adẹ̀ ń ṣàbòsí àwa alẹ́ ní tó bá ti sọ̀pọ́ọ̀tì ó jálàbí o kódà tó ní jálàbí yẹn bá ń ṣe lọ́nà tó dáa pé irú èèyàn bẹ́ẹ̀ kò ní látúbọ̀tán rẹ̀ lẹ́nu ó ń sún náà ó wá sọ̀rọ̀ ẹ̀ dọ́lọ́hún ó dájọ́ lẹ́ẹ̀kan náà kọ́ta àná ẹ wo ta sọ sílámù dà náà ọlọ́run wá sọ ọlá tí ń bẹ fún ká ṣàtúnṣe nínú alukur'an tá a bá lọ sínú suratu nisa aya one fourteen ọlọ́run ni la khayra fi kathirin min najwahum illa man amara bi sadaqatin aw أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما صدق الله تعالى ọlọ́run sọ fún ọ́nàl kurhan nínú àlàyé ọlọ́run lórí ṣíṣàtúnṣe ọlọ́run ní la khaira fi kathiri min najwahum kò sí oore nínú pípọ̀ tẹ́ ẹ pọ̀ tẹ́ ẹ kóra yín jọ síbì kan tẹ́ ẹ ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́ ẹ ń ṣe mítìnì kò sí oore nínú pẹ́ pọ̀ kí lọ́lọ́run sọ ń bẹ̀ ni ẹ̀yin kọ́ńpárétọ̀ méjèèjì bẹ́ẹ̀ ti ń kérò ọjọ́ yẹn ọlọ́run ní kò sóore ń bẹ̀ báwọn èèyàn ti ń pọ̀ tí wọ́n ń pè ti Yusufu ọlọ́run ní la khayra fi kathirin min najwahum pípé yíyan o kò sóore ń bẹ̀ o badegun wa náà ti ń péjọ táwọn èèyàn ń pè tiwọn ni alukura la khayra fi kathirin min najwahum kò sóore nu pípọ̀ tí wọ́n pọ̀ kò sóore nu pípọ̀ tẹ́ pọ̀ tẹ́ kóra yín jọ síbi kan tẹ́ ń sọ̀rọ̀ láàrin ara yín bẹ́ẹ̀ ọlọ́run ni ìlà ẹni tó rí ń bẹ lọ́dọ̀ ẹ̀ náà ni àyàfi mẹ́ni amara bi sọ́dàkà ẹni tí ń bá ń fòrò àwọn èèyàn pé ẹ máa ṣe dáadáa ẹ máa tọ́jú àwọn èèyàn ẹ máa ṣe sàárà sàárà náà lónìí ó ti di haramu ó ti di bídíà o lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n pera wọn ló náà sàárà ti di bídíà lọ́dọ̀ wọn o alukuran dẹ̀ ń sọ pé illa man amara bi sadaqatin àyàfẹ́ ni tí ń bá ń fòrò àwọn èèyàn kó máa ṣe sàárà ìtọrẹ àánú kó máa fáwọn èèyàn lóúnjẹ kó máa fáwọn èèyàn ní mímu kó máa fáwọn èèyàn láṣọ kó máa fáwọn èèyàn ní níná kó máa fáwọn èèyàn lílò aw ma'rufin tàbẹ́ni tí ń bá ń kó àwọn èèyàn níwáre ma'ruf kakirun minal ma'ruf kagbawẹ minal ma'ruf ẹ tẹríba fóbi minal ma'ruf ẹ tẹríba fáfá minal ma'ruf ẹ bọ̀wọ̀ fágbàlagbà minal ma'ruf ẹ ṣàánú ọmọdé minal ma'ruf àánú wo ni wà ń bẹ lọ́dọ̀ yín tẹ́ ní ọ̀wọ̀ fáwọn aṣáájú wa ẹ lẹ́nìkan tá a lè lọ fẹjọ́ sùn wọ́n sì wà láyé wọ́n wá dá yín dáa pé ẹ jẹ́ máa ṣe ti rí i ìjà alára lẹ̀ ń bára yín jà kìí ṣe jẹ́ ẹ̀sìn torí wọ́n ti bá yín parí ẹ̀ rí lẹ́yìn tí wọ́n parí ẹ̀ gbogbo ẹjọ́ tẹ ẹ̀rọ ńjọ́ náà lẹ́yìn tó ń tún rò ẹ lọ àwọn méjèèjì tí kàn bá rojọ́ ẹjọ́ tí wọ́n ti rò tí wọ́n parí fún wọn yóò tún máa tún rò ìkejì kẹrẹ yìí òun ò ní rẹ́jọ́ gidi kan rò lẹ́yìn tó fi hàn yí pé ẹ̀rí kan tínú tiẹ̀ tún dáa díẹ̀ jù kan lọ èyí ó ṣe máa rojọ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọdún mẹ́wàá ogún ọdún lórí ìjà tẹ̀ ń jà lọ́wọ́ nísìn tí ẹ ṣe jẹ́ ogún ọdún ẹni ibi ní í ṣe bẹ́ẹ̀ ẹni ibi ní ma ṣe bẹ́ẹ̀ ọlọ́run ma ṣe wà lẹ́ni ibi ọlọ́run la khayra fi kathiri min najwahum kò sí ọ̀rẹ́ nínú pípéjọ tẹ́ ẹ pọ̀ lórí platform lórí whatsapp lórí facebook nílẹ̀ òfo illa àyàfẹ́ tó bá jásí pé ní abara bíi sadaqatin ó bá ń pa àwọn èèyàn láṣẹ kán máa tọrẹ àánú ní gbogbo ọ̀nà títọrẹ àánú bá lè bá wa àwọn màrúfin tàbí kí wọ́n máa ṣe dáadáa màrúfin pọ̀ aw islahin bayna nas tàbẹ́ni tí ń bá ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn ẹ dákun nígbà tẹ́yìn tẹ́ ẹjọ́ lórí méjì ń jà táwọn ọmọ ìjọ yín bá wá ń jà báwo lẹ́ẹ̀ ti ṣàtúnṣe àwòkọ́ṣe eré wo ní ń bẹ lára yín táwọn èèyàn fẹ́ wò láti fi ṣàtúnṣe ọ̀rọ̀ islahin bayna nas àfẹn tó bá lè ṣe àtúnṣe láàrin àwọn èèyàn alukurani wàmẹ́yẹ̀fọ́ aludalik ẹni bá lè ṣe ń tawí yìí ọlọ́run tó fi má jẹ̀mú sí tó fi gbẹ̀san ìtìgọ́ha mẹ́rùdọ́ọ̀tì la tó o ṣe láti fi wáyọ̀nù ọlọ́run o ò ṣe láti fi wojú rẹ kán mi rò pé gbọ́ àwọn tí wọ́n ń pè tí wọ́n láwọn fẹ́ ṣàtúnṣe àbòsí ni wọ́n fẹ́ ṣe torí pé wọ́n fẹ́ wojú rẹ ọlọ́ni wà mí ń yẹ fún alùdáálí ẹni tó bá lè ṣe àtúnṣe ni ìtìgọ́ha mẹ́rùdọ́ọ̀tì là tó mọ̀ọ́mọ̀ fẹ́ fi wáyọ̀nù ọlọ́run ẹni ó pè kan náà méjèèjì ṣé ìyọnu Ọlọ́run ló fẹ́ wá ẹni ó fẹ́ pè ó fẹ́ dètè ayé ti mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá gbọ́ pé the number you are calling is recording ó wá change ọrọ padà pé ṣé ń rìkọ́dù mi ni ṣebí rìkọ́dà ni wọ́n ìwọ tí wọ́n máa ń èèyàn tí wọ́n tún ń béèrè pé ṣé wọ́n ń rìkọ́dù ẹni tálẹ̀ pèrí tẹ́ rìkọ́dù láyé ẹ̀ wá ń ṣe wo ní gbogbo yìí tẹ́ ń bá kiri tẹ́ ń dẹ́sìn rú tẹ́ ń ṣe wọ́nranwọ́nran tẹ́ ń yẹ̀yẹ́ ara yín tó ń bóṣì káàkiri ṣé ẹni tó fẹ́ ṣàtúnṣe lẹ́yìn torí pọ́rọ̀ tó fẹ́ sọ tẹ́lẹ̀ ò ṣe é sọ mọ́ èmi ò mọ ní tó fẹ́ sọ ọlọ́run ló o mi ò mọ ní tó fẹ́ wí o àmọ́ mo mọ̀ pa burú kan ló fẹ́ ṣe yóò pa ìyànkóhùn náà ló padà wá pílẹ̀ nǹkan rẹ̀ ń ta táyé fi mọ̀ tó yẹ pàtúnṣe ló fẹ́ ṣe ni kò yẹ kó pílẹ̀ rẹ̀ láti tún fi kọjú ìjà sẹ́ni kíṣẹ́ gbọ́n tí mo sọ fún ìwọ èyí ṣe alátúnṣe màdàrú nìwọ ìpìtìkà hamarudọ́ọ̀tì là bẹ́yìn àbá ṣe ẹni tó fẹ́ ṣàtúnṣe pẹ̀lú ẹ̀ tó ń bú tó ń yẹ̀yẹ́ rẹ̀ tó tún sọ pé nígbà tó mọ̀ yìí pé lágbájá àti lágbájá ò máa ń pa èyí ṣe tó fi fi wọ́n sí ṣé bí wọ́n ti ń ṣàtúnṣe nu ẹni bá ṣàtúnṣe ìpìtìkà hamarudọ́ọ̀tì là láti fi wáyọ̀ nu ọlọ́run alukurani sáfà nù tí ajiran avima ó fẹ́ yánà tá a sọ lẹ́sàn tó tóbi tó wá gbọ́n tá alukurani tó sọ nínú àyà tó tẹ̀lé àyà ẹlẹ́ẹ̀kẹsàn ó ní ìdá náà jẹ́ ìtún wà ìdá tá náà jẹ́ ìtún tẹ́ ẹ bá ń ṣe mítìnì ní kọ́rọ̀ láàrin ara yín fala tatanajaw bil ithmi wal udwan ẹ má bára yín sọ̀rọ̀ kọ̀rọ̀ tí ó máa jẹ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ Wala ọ̀dùwàn ọ̀rọ̀ tí ó máa dá ọ̀tá lẹ̀ ọ̀rọ̀ tó lè bí ọ̀tá ni ọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn kó wá máa líkì síta ká máa ní sẹ́ni ire ni lágbájá ká máa sọ pé ṣé lágbájá ẹ̀gbọ́n nínú àwọn nǹkan kan wà tá a lè sọ pé kí n ṣọ̀rọ̀ ẹ̀sìn nǹkan mi bẹ́ẹ̀ mẹ́ kò kó ẹ̀ lè rí mùsùlùmí kan láyé tó lè jẹ́ èèyàn rẹ̀ kó wá ní nítorí pé lágbájá ń ṣàdúà ni mo ṣe lè lẹ́yìn mi nǹkan mi lẹ torí ẹ lé ẹ lé sọ ń tẹ torí ẹ lé ni kí n wá lẹ́nìkan fa tẹ̀sùbá ni mi ò ṣe ní bá lò àbí kí n wá ní ṣòkòtò ẹnìkan fò sókè láàṣẹ níjọ́ lò àà ìyín wòye ṣe tẹ̀síọ́n aburú mi ń bẹ aburú mi ń bẹ kí n wá ní mo lé lágbájá idha tanajaytum tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ní kọ̀rọ̀ fala tatanajaw bil ithmi ẹ má máa sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ wọlọ ọdúnwán ẹ má máa sọ̀rọ̀ tí ó máa dá ọ̀tá lẹ̀ nígbà tọ́rọ̀ yẹn bá rí ta kurani ní sọ bẹ́ẹ̀ wà máa ṣíyà ti rasul ẹ má sọ̀rọ̀ tí ó yapa bọ́lọ̀ ń tiri àti bá nẹ́bi tiri ọ̀rọ̀ tí ó máa yapa wà nẹ́bi tí ó máa yapa àṣesí ànẹ́bi tí ó máa yapa ìfẹ́ ànẹ́bi alukurani ni watanaja o bilibiri watakuwa tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ní kọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ rere watakuwa ẹ máa sọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run lẹ máa sọ jàmọ̀tọ́ ọ̀rọ̀ rẹ bá jáde síta ta ni ó mọ fọ́ tiẹ̀ bil ismi bil birri ẹ sọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ bírù ẹni káwọn èèyàn gbọ́ ló ń gbọ́ ẹ sọ̀rọ̀ kó tọ́jú òbí wọn kó ìyá wọn wọ́tẹ́kùwà ẹ sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run lónìí kò sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run mọ́ ọ̀rọ̀ yapa ọlọ́run ló kùnú ayé àfi kọ́ ṣíjú àánú wa alukurani sọ bẹ́ẹ̀ fún wa anabiwa muhammed sallallahu ta'ala alayhi wa sallam ibẹ̀ ni màá parí ẹ̀ sí jọjọ sannde ó ní asulhu jaizun bainal muslimin ká ṣàtúnṣe ìntòlẹ́tọ̀ láàrin àwọn mùsùlùmí ni illa sulaha àtúnṣe tá a gbọ́dọ̀ báyàn ṣe láyé ó ní àyàfi àtúnṣe tó jásí pé ní ahalla haraman aw harrama halalan àtúnṣe tó jẹ́ pé ṣíṣe tá a fẹ́ lọ ṣe ni yóò sọ haramu di halali pé àtúnṣe yìí o a fẹ́ lọ ṣe o ibi tá a ti lọ ṣe ọtí la gbọ́dọ̀ mu ká tó bẹ̀rẹ̀ àtúnṣe ń pé ẹni tí yóò bá ṣàtúnṣe ni yóò mutí tàbí yóò parọ́ yóò dáràn àyàfi asuluhu jaizun bayna muslimin àtúnṣe di ẹ̀tọ́ láàrin àwọn mùsùlùmí illa sọlá àyàfi àtúnṣe kan àhàlà haramen tó sọ haramu di halal aw haram halalan tàbó sọ èèwọ̀ di halali àtúnṣe tó jásí pé ní ó lè sọ haramu di halali tàbí kó sọ halali di haram àdìsù yìí àfàwà Abu Hurairah radiyallahu ta'ala an àwọn ni wọ́n gba àdìsù náà wá àwọn tí wọ́n mú àdìsù náà jáde àfàwà Tirmidhi tá lọ ka àdìsù one thousand eight eh, three fifty two tá a bá lọ sínú láfùsù tá a wá wòye tí ni tá lọ ka àdìsù two thousand three fifty three nbẹ́nbẹ́ ó wà nù tíra àfàwà bunu Hibban tá lọ ka five thousand and ninety one ó wà nù Ibn al-Jarudi nínú àtìrà táǹpẹ́ ní al ti Ibnul Jarud tabalọ ka one thousand and one pé ìmọ̀ ṣàtúnṣe láàrin àwọn mùsùlùmí jẹ́ ìzùn ẹ̀tọ́ ni o ìlà sọlá àfàtúnṣe kan tó jásí gbé ní àhàlà haramen àwọn haroma halala àtúnṣe tó ń sọ haramu di halali tàbí èyí tó ń sọ haramu di tó ń sọ halali di kí o haram. naam màá fẹ́ ká ṣe kí ni àbí ká tẹ̀síwájú dé ẹnjìnìá báwo ni naam hikimatun mashru'iyya as-sulh ẹ̀kọ́ tí islam fẹ́ kọ́ wa lórí ṣíṣòfin tó ṣe fún wa yìí pé ká ṣàtúnṣe láàrin àwọn èèyàn àwọn kọ́ ni pé islamu dínú al-ukhuwwa al-wahda wat ẹ̀sìn. E tó sọ pé ẹ̀sìn ọmọ ẹ̀yá ni bẹ́ẹ̀ nìkan bá ti ń pe la ilaha illallah ó ti dọ́mọ ẹ̀yá rẹ kò sí ní tó lè yà yín tí n bá ń kírun ó dọ́mọ ẹ̀yá rẹ kò sí ní tó lè yà yín tí n bá ń gbàwẹ̀ ó dọ́mọ ẹ̀yá rẹ kò sí ní tó lè yà yín kódà àwọn àfáà súnà jó yé wa yí pé la yukaffar bidhanbin aw khata'in ẹ gbọ́dọ̀ fojú káfìrí wòyàn látara ẹ̀ṣẹ̀ tó dá àbí àṣìṣe tó ṣe káwá torí aláwájá kèfèrí ni. aluwahada ẹ̀sìn tó ń béèrè unity ó ń béèrè káṣepọ̀ káṣọ̀kan wàtàáwùn ẹ̀sìn tó ń béèrè kárùn rẹ̀ ni lọ́wọ́ wànábùdùn fẹ́rọ̀kọ̀ ẹ̀sìn tó sọ yìí pé a gbọ́dọ̀ yára wa lọ́tọ̀ọ̀tọ̀ kí mùsùlùmí wa máa lẹ́rìí pé mi ò ní bá ṣe tí màá fi kú. kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ wọ asibabo ha wà máa yúdi ilé ha kí ló lè fún wa lẹ́mìí káṣepọ̀ kí ló lè fún wa lẹ́mìí ìṣọ̀kan kí ló lè fún wa kámẹ́ ìrànwọ́ alọ́tọ̀ọ̀tọ̀ alukurani sọnù sùrọ̀tà alimuran aya one oh three ó ní wà á tẹ̀símù bí habulilayi jẹ̀míàn wà láti tafarraku wá bọ́ síwájú àwọn èrò tó pọ̀ ẹ̀ lẹ́ńkọ̀ǹfàǹtì kírísítẹ́nì ẹ̀yin méjèèjì ẹ̀ máa káyà yìí ẹ̀rù ọlọ́run ò sì bá yín ọlọ́run ni wà á tásímù bí abulillahi jami'an ṣe ni kẹ́ ẹ jọra àgbà díẹ̀ sí ọlọ́run papọ̀ ẹ má ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ìtumọ̀ yẹn ni pé ẹ ṣe yọkan ẹ jọ bára yín ṣe pọ̀ ẹ gbọ́dọ̀ mánéjì ara yín onísùúfí tó lóun ọ̀rọ̀ ní súnà kò ní làákàyè ni o kò sì mọ́lọ́ ni o kùránì ò sì yé onísùnà tó lóun ò fẹ́ràn súfí kò gbọ́ kuraani yé ni o kò sì mọ́lọ́ ni o kuraani ni sọ bẹ́ẹ̀ o wa atasimu bihabulilahi jami'an wala tatafarraku ẹ jọ mú ẹ̀sìn ọlọ́run dání báyìí ẹ gbọ́dọ̀ yára yín lọ́tọ̀ lórí ẹ lónìí onísúnà ya onísúfì ni wọ́n tiẹ̀ ya gbogbo ayé ni nígbà tí ẹ ti ní salaf ta ní serious salaf ta ti ní serious serious salaf ẹ wà dánwò tí wọ́n ti wá ń yọ àwọn àfa tí wọ́n kọ́ wọn ní súnà wọ́n wá ń yọ wọn dànù bíi pé ẹ̀sìn ni ẹ̀sìn ìdílé bàbá wọn ni bíi pọ́lọ̀ ńkọ́ ló fẹ̀sìn yẹn rán mọ́ kùránì la tatafarraqu ẹ má ṣọ̀tọ̀tọ̀ ẹ̀yin tí ń ṣọ̀tọ̀tọ̀ ní ìsìn gbogbo wa wá ń ṣọ̀tọ̀tọ̀ alukurani sọnù ayé mi tá a lọ sínú suratul Hujurat ayé ẹlẹ́kẹwàá ó ní innamal mu'minuna ikhwa àwọn tí wọ́n bá ti lè nígbàgbọ́ nu ọlọ́run wọ́n ti dìkan náà wọn gbọ́dọ̀ yíra wọn lọ́tọ̀ ògbọ́n tá nígbàgbọ́ ni amana rasul bima unzila ilayhi min rabbi wal mu'minun ẹni tó bá jẹ́ mu'mini kullun amana billah ní gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ nu pọ́lọ́ wọn bá ń bẹ wa malaikatihi tó bá nígbàgbọ́ pé màláìka ń bẹ wa kutubihi tó nígbàgbọ́ sí ìwé ọlọ́run kò kò sọ pé tó nígbàgbọ́ sí àdìsù ànábì o kódà bẹ́ẹ̀ nìkan bá lóun ò gba àdìsù gbọ́ àtúní bá torí pé àáyà pé ọlọ́run ti tó mọ́ wa pé wà kùtùbì yìí ó gbọ́dọ̀ gba ìwé ọlọ́run gbọ́ wà rùsùlì yìí kó gba àwọn òjíṣẹ́ ọlọ́run gbọ́ wal yawmil akhir kó sì gbọ́jọ́ gbẹ̀yìn gbọ́ ọlọ́run ò sọ pé kó gba ìwé Bukhari àbí ìwé Tirmidhi ìwé Muslim àní kó gba nẹ́bì gbọ́ kò wá lòwe Bukhari kò lòwe Muslim kò gbọ́dọ̀ jẹ́ kírátíríà pé àní bára wa ṣe àmọ́ mánéjì ara wa báwọn kò ní kálukú ti rí ni sheikh adam fi sọ pé mi ò ní báyẹn nìkan kan jà lódì wọn tó bá jẹ́ ní ti ń pe la ilaha illallah kí n wá máa takò lórí tó lẹ́tọ̀ọ́ ti ń ṣe. ọlọ́run ló sọ bẹ́ẹ̀ innamal mu'minuna ikhwa tó o bá ti lè nígbàgbọ́ ní ọlọ́run tí ròyìn yẹn ń bẹ lára ẹ ti dì kan náà faslihu bayna akhwaykum táwọ̀ bá ti wá ṣẹlẹ̀ ẹ túnṣe láàrin ara yín ṣe ẹ̀yin tó yẹ kẹ́ ẹ jẹ́ alátúnṣe lẹ́yìn wá ń jà yìí tó o bá tún lọ sínú alukur'an nínú suratul hujurat ayẹlẹ kẹsàn Ọlọ́run tún kì wá nílọ ńbẹ ó ní wa in ta'ifatani minal mu'minina iqtatalu tẹ ẹ bá ra àwọn ará méjì kan nínú àwọn ẹni Ọlọ́run ikọ̀ méjì kan wọ́n á kọjú ìjà síra wọn ń wọn jà wọn jà Ọlọ́run ló sọ o in ta'ifatani minal tẹ bá ara wọn gúrùpù kan àti gúrùpù míì ìyẹn fi hàn yí pé kò sí ní tó burú kéèyàn jó ń súnfì kò sí ní tó burú kó pẹ́rẹ́ lóníṣún náà kí láì láì láì láì ṣáà dàí pọ̀ kẹ́sì mọ́ ṣọ̀tọ̀ ìṣọ̀tọ̀ tí wọn náà ń ṣọ̀tọ̀ yẹn bí díà kan nu tó sì jẹ́ dọ̀làálà gẹ́gẹ́ bí tí wọn náà máa wí ntọ́ ìfàtàní tọ́ ìfàtàní ló pe omi náà lè mọ̀ wọ́n ṣe jẹ́ tọ́ ìfàtàní ìkan wà àrí tọ́ àrí tọ́yìfàtù sùnìyà tọ́yìfàtù ṣàìyà kò sí tó burú nínú gúrùpù lódiwọ̀n tó bá jásí pé mùsùlùmí lẹ̀ ń jẹ́ ń bẹ̀ ẹ̀ jẹ́ nǹkan mi kùránì gan sọ tá a bá wá rí ikọ̀ méjì tí wọ́n kọjú ìjà tira wọn nínú àwọn mùmíní faslihu baynahuma ẹ̀yin tó kù tẹ́ ẹ̀ ṣe ara wọn ojúṣe tí ní pé ẹ ṣàtúnṣe láàrin wọn o dákun ṣàtúnṣe ni wọ́n ń ṣe àbò ń dákun sórí pé o ti dáràn wájú ọlọ́run ṣàtúnṣe ni wọ́n ń ṣe àbò ń dákún kọ́ọ̀lù tí wọ́n ń kọ́ọ̀lù ṣó ń dákún àbò ń túnṣe kọ́mẹ́ǹtì rẹ ṣó ń dákún àbò ń túnṣe ọ̀rọ̀ tó ń sọ lẹ́yìn tó ń pe àwọn kó wá wọn nì ṣó ń dákún ni àbò ń túnṣe torí ọ̀rọ̀ yẹn tiẹ̀ ni kó o ṣàtúnṣe. ló fi jásí pé ní al-islahu bayna an-nasi wadhifatul mursalin la yaqumu biha illa alladhina ata'u rabbahum ká ṣàtúnṣe ojúṣe àwọn òjíṣẹ́ ọlọ́run ni ẹnìkan ò ní í ṣe àfi kó jẹ́ni tó ń tẹ̀ láṣẹ ọlọ́run ẹ̀dẹ̀ ń sọ pé lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhirah ẹ máa sọ bẹ́ẹ̀ fáwọn kìrìsìtẹ́nì ẹ máa sọ bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí ẹnìkan sọ̀rọ̀ kan jó ní ó láwọn àgbààgbà wa nu Islam wọ́n mọ bí wọ́n ti ń parí ìjà fáwọn olóṣèlú nígbà táwọn olóṣèlú ń tẹríba fún wọn táwọn ọmọ inú ẹ̀sìn ń rí àwọn àgbàlagbà fín sọmọ tó ń rí yàn fín lèyàn fẹ́ dájọ́ fún ní ó ta ni wọ́n fẹ́ pè ntẹ́ máa fi mọ̀ pé àwọn méjèèjì ti ń da lábùkù lọ kọ́ńparétọ̀ mélòó ló pè wọ́n mọ́ tòrá àwọn méjèèjì wọ́n ti bá wọn parí ẹ̀ rí àìwá parí ń túmọ̀ sí pé nìkan ya láṣẹ jù ẹjọ́ tí wọ́n ń rò yìí kọ́ ló dájà alẹ̀ ṣe rí ọ̀rọ̀ kápítẹ́nì kò ṣe kápítẹ́nì kéèsì ọ̀tọ̀ ni kò ní í ṣe pẹ̀lú ohun tó ti lọ lọ́dún márùn-ún ọdún mẹ́fà ọdún méje láàrin àwọn méjèèjì ọ̀rọ̀ oúnjẹ ọ̀lọ́rọ̀ kápítẹ́nì délẹ̀ ọ̀rọ̀ last year àbí náà kọ́ ni ó ṣe wá ní í ṣe pẹ̀lú ogún ọdún ọdún kẹwàá ọdún kejìlá ọdún kẹtàlá béèyàn bá ń fi nǹkan ọdún kẹtàlá bá wọn dájọ́ ẹni yẹn ó rí bínú ọlọ́run torí pé ẹ sọ fún wọn pé èyí tí ń bẹ ńlẹ̀ yìí la fẹ́ gbọ́ torí pé n tó ń dájà wọn lẹ̀ wọn ní ìrọ̀lẹ́jọ́ kó wá ó kàn rojọ́ pé lágbájá la láṣejù tàmẹ̀dù la láṣejù kódà ìkànnú ọ méjèèjì kò ní í mọ ní tí kan torí ẹ̀ ń bá wọn jà ẹ lọ wò wọn ṣàpé mi ò sọ pé nìkan ìkànnú wọn ò ní í mọ tí kejì torí rẹ̀ ń bá wọn jà èmi àti ẹnjìníà á ṣe ní àwọ̀ lánàá kọ́ wá ní ká wá rojọ́ lórí àwọ̀ yẹn kí n wá máa sọ pé ẹ sósòsò. So, so, so in so so so month in so so so time ó ń fi hàn pé ó níranù ní mímí o lẹ́mí ìdáríjì kí wọ́n máa lé ẹnjìníà ṣe mí nígbà kan báyìí ṣé yẹn ló wáá fa ìjà ti sìn káwá máa mú yẹn ká máa fi dá mi à ń bo ẹjọ́ tó wà ńlẹ̀ mọ́lẹ̀ bá a bá tiẹ̀ rí tinú wọn yanjú ẹjẹ́ á yanjú èyí tí ń wà ńlẹ̀ èyí tí wọ́n ń rò lẹ́jọ́ yẹn wọ́n ti parí ẹ̀ rí kódà lọ́wọ́ lórí YouTube àwọn baba wa àmọ́ wo alága ń bẹ ń bẹ alálàyé ń bẹ ń bẹ àwọn àgbàlagbà ń bẹ ń bẹ wọ́n tún dì mọ́ra wọn ẹ ṣe tún wá ń ròyìn ẹlẹ́jọ́ ẹni ọlọ́run ò lè rorú ẹ̀ àfẹ́ni èṣù ẹjọ́ tó ti kọjá tó ti kú kódà àwọn àgbàlagbà á máa sọ pé èyí tó ṣẹlẹ̀ la fẹ́ gbọ́ ní tó ń ṣe yín gangan fìyẹn lẹ̀ akànfẹ́ wọ́nà pé ká sọ lẹ́ni bí ẹ̀ sì ti gbà pẹ́ ni àdánwò táwọn méjèèjì nínú. No ká ṣàtúnṣe ojúṣe àwọn òjíṣẹ́ ọlọ́run ni ẹnìkan ò sì ní í ṣe àfi kó jẹ́ni tó bá ń tẹ̀ láṣẹ ọlọ́run ẹ wá wo nínú ìṣesí àná Muhammad àfọwọ́ kan tí wọ́n ń pè ní Sal bunu Saad radiyallahu ta'ala anhu ó ní anna ahla Kuba uqtatalu hatta taramu bil hijara kò sí láì fi káwọn mùsùlùmí bára wọn jà ẹ mọ̀ pé lárúbáwá aláṣejù ni wọn àfáà yìí ní àwọn ará Kuba ikú tẹtẹlu wọn kọjú ìjà síra wọn atatara mobilhijara tí wọn fi ń lẹ́ra wọn lókùúta sọ pé ní ìsìn ẹ lẹ́ra yín lókùúta àmọ́ ẹ ti ń ṣọ́ra yín ní títì sàmọ pé tó bá ti pa ń fọlọ́pàá lẹ́ra wa káàkiri tá a ríra wa mú tó bá yá tá a bá kára wa mọ́ á para wa tá a bá ṣọ́ra tá a bá ṣọ́ra. kí ló le tó bẹ́ẹ̀ ṣáwọn àgbàlagbà kú ni ṣáwọn èèyàn ti tán ni tó bá jẹ́ pé ọ̀tún ló ṣẹ̀ wá ó ní mọ̀lẹ́bí tá a lè lọ fẹjọ́ ẹ̀sùn tó sì náà bá ṣẹ̀ wá ó ní mọ̀lẹ́bí tá a lè lọ fẹjọ́ ẹ̀sùn àwa lọ ọ̀dọ̀ ẹbí ẹni kankan àwa máa bọ́ sórí social media àwa ń bá àwọn méjèèjì dá sí àwa tá à ń dá sí àtàwọn náà tọrọ kan làákàyè gbogbo yín ti fọ́ wallahi làálì làákàyè ọ̀tún àtòsí ó ti fọ́ kínní yẹn ó wá ń jẹ́ kí iṣẹ́ rẹ wọ́n bàjẹ́ wọ́n mọ̀ àwọn méjèèjì ni wọ́n ń dámọ̀ràn yunifásitì ǹjẹ́ wo ni wọ́n ti ronú yunifásitì mọ́ àwọn ọ̀tá ẹ̀sìn inú wọn sì ń dùn bẹ́ẹ̀ ni láṣeyọrí ẹ̀yin náà ẹ wá ń sáré ọlọ́pàá ẹ̀ ń sáré kóòtù lónìí ẹ̀ ń sáré kóòtù lọ́la báwo la ṣe fẹ́ ka scores báwo la ṣe gbé báwo la ṣe mú báwo la ṣe dẹ́ ẹjẹ́ á mú ẹjẹ́ á dẹ́ ẹjọ́ tó ti parí ẹjẹ́ á wú dìde lẹ́jọ́ tẹ́ ẹ ti parí tíjọba ti bá yín parí kì í ṣe wípé à ń lọ àpílẹ̀ o kì í ṣe pé àpílẹ̀ o ọ̀tọ̀ ni pé ẹjọ́ nì tí wọ́n dá yẹn kò tẹ́ wa lọ́rùn ẹjẹ́ lọ àpílẹ̀ o rárá o torí pé a fẹ́ hùwà burúkú síra ẹni àwa pinra wa sí méjì àwọn akọ̀ yìí ń rí i pé ìwọ náà máa nìṣó máa jó lọ́mọ ń wẹ̀yìn rẹ ọmọ jagunmọ́lú ìwọ náà máa jó lọ nìṣó mọ̀ ń wẹ̀yìn rẹ àwa láborí ẹ abandon university ẹ̀yin méjèèjì ẹ̀ sì ní nursery school débi secondary school ẹ̀ ń ronú university àmọ́ owó ní ìsìn ọ̀dọ̀ ọlọ́pàá lẹ̀ ń ná sí ṣé àdúrà ọ̀tá àwọn Islam ò ti bá yín ṣe ètè ọ̀tá ẹ̀sìn ṣé kò tí ì ràn yín ẹ wàá mú máìkì dání ẹ dúró síwájú. Si ó yẹ káwọn ọmọ ẹlẹ́yin yín lẹ́yìn lóko kan lẹ́yìn dànù bẹ́ẹ̀ ṣe níwájú. ẹ fẹ́ kọ́ yunifásitì ẹ ní nursery school ẹ ní primary school ẹ ní secondary school ẹ tún wá ń rówó díẹ̀díẹ̀ nísìnyí ẹ ronú yunifásitì kankan mọ́ ta ló tún kù tá a fẹ́ mú ta ni ó ṣì ọ̀rọ̀ sọ ta ni ó ṣì ọ̀rọ̀ sọ ta lè gbé ta ni ó ṣe ọ̀rọ̀ sọ ta lè mú ẹ dákun àwọn àgbàlagbà wọn ní bó o bá bẹ èèyàn mẹ́fà lò táwọn èèyàn mẹ́fẹ̀ẹ̀fà ò bá dá yẹra rẹ wò ẹ jẹ́ aṣọ òótọ́ fúnra wa èèyàn kan ṣó máa béèyàn bíi mẹ́fà jà ó yẹ ẹ jẹ́ ayẹ ẹni yẹn wò èyí wọ́n nìkan ṣé wọ́n nìkan nìkan ló ń rí àdánwò ni àbí wọ́n nìkan ló ń rí wàhálà ni ọlọ́run mọ̀ pé bọ́ọ̀rọ̀ yẹn ti wá ni mò ń wí ó rà níyàn mi mi ò láníyàn àti gbè lẹ́yìn ẹnikẹ́ni bó o bá sì wàá rò pé mò ń gbé ni ìwọ nu ọlọ́nu jájọ rò ó ok tó bá wá já àwọn ọmọ ẹlẹ́yìn wa ló ṣẹ̀ wá ńkọ́ tó bá jẹ́nu àwọn tí wọ́n kú onú ẹ̀sìn kìrìsìtẹ́nì wánú ìsìláàmù ni wọ́n bá ṣerú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ á mọ̀ fọlọ́pàá gbé wọn ẹ dákun lára àwọn tó kú onú ẹ̀sìn kìrìsìtẹ́nì nísìn òun náà mọ̀ síríọ̀sì mọ́ ó máa gbaṣẹ́ kó máa bú àwọn èèyàn mọ́ ni lẹ́ni tó kú ọlọ́run tó tún wá ń dára ń yà yín ẹ wo ń ta sọ wọn dà ṣé ìsìláàmù yẹn wà lálàáfíà tó ń wá ń dá sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin yín níjọ́ tí ò tí dé tó wá ń sọ pé lágbájá ìkà ni o lágbájá èèyàn rẹ ni o. ìyẹn ti ń jọ ìṣesí àwọn yẹ̀wúdí tí wọ́n gba ìsìláàmù láti ba ìsìláàmù jẹ́ má nẹ́bì lọ́wọ́ bá a bá sọ́rú èyí hùn ní dáadáa yóò fọ́ ìsìláàmù mọ́ wa lọ́wọ́ tá a bá ṣọ́ra ọlọ́run ò sì ní gbà fúru wọn bẹ́ẹ̀ torí irú wọn náà pọ̀ tó fara pamọ́ àwọn ará Kúbà jà iktatalu hatta taramu tí wọ́n fi ń lẹ́ra wọn lóko. fa ukhbira rasulullahi bi dhalik wọ́n dẹ̀ fa nàbì níro àwọn ará Kúbà máa ń já nígbà tí wọ́n fún níro ànábì ní ishabu bina nuslihu bainahum ó yá tẹ̀lé mi já lọ ṣàtúnṣe láàrin wọn súnà yín wá dáa súnà yín dáa immediately lànàbì ti dìde ńlẹ̀ pé idhabu bina ló ti ń sọ fún sahel bun asal ah, bun saad pé idhabu bina ó ẹ já lọ ẹ já lọ nuslihu bainahum ká lọ́ọ́ ṣàtúnṣe láàrin wọn gbogbo yín ò wá ṣàtúnṣe kó wá wá ń gbè lẹ́yìn èyí tó ń gbè lẹ́yìn èyí lórúkọ súnà lórúkọ nǹkan mi ẹ wá lẹ́nìkan adẹ̀sìnrú ẹnìkan bẹ̀sìn jẹ́ èyí táwọn méjèèjì ń ṣe lọ́wọ́ ìṣe wọ́n ń tún ẹ̀sìn ṣe ni èyí táwọn méjèèjì ń ṣe lọ́wọ́ ṣé wọ́n ń tún ẹ̀sìn ṣe ni. O kú mọ̀ pé lápẹ̀rẹ̀ nísìn mo súnmọ́ ẹnìkan jà wọ́n méjèèjì lọ ó yẹ kémi náà máa bọ́ ta kí wàá máa bá bú àwọn ọ̀tá rẹ̀ ṣé mo fẹ́ kó yanjú nu wàláàlì tí wọ́n ń jà sí ọ̀tọ̀ ni ó jù mí mo jù ọ́ níjà wọn wallahi alazim ìjà ò tó mi mo jù ọ́ ló wà lẹ́mìí àwọn méjèèjì kèé ṣe tí wọ́n ń ròhun ara mo jù ọ́ ò jù mí yẹn òkè ò fẹ́ gbà fún mi màá dẹ́ padà màá fi ẹ́ sáàyè yẹn ló ń bí gbogbo ètè tẹ́ ẹjọ́ ń dá fúnra yín. bákan náà amara bintu abdulrahmani radiyallahu ta'ala anha ó ní sami'tu aisha ta mo gbọ́ lẹ́nu aisha tó sọ yìí pé sami arasulullahi sawta khusumin bilbabi aliya aswatuhuma aisha ní anabi gbọ́ ohùn táwọn kan jà. Ja wọ́n ń sọ̀rọ̀ síra wọn lẹ́nu ọ̀nà ilé ànábì aliyatan aswa ta umar táwọn méjèèjì ń gbóhùn sókè tí wọ́n ń pariwo wa idha ahaduhuma yastawda'u al-akhar wa yastarfikuhu fi shay ìkànnù wọn yastawda'u al-akhar ó ń tẹríba fẹ́ nìkan ó ń bẹ́ẹ̀ ó ń tẹríba fún ó ń tẹríba ó ń bẹ̀ àwọn tí wọ́n láàlè tẹ̀ ó gbọ́ ẹni yẹn ìsítọ́ọ̀dì ó ń tẹríba ó ń bẹ̀ ẹni yẹn yẹsitẹrifiku fi ṣẹ́yìn ó ń bẹ̀ lórí nǹkan bí kò jọ kó dákun kó dákun wàhúwẹ̀ yà kúl èsì tó ń fẹ́ ti bí ni pé wàlọ́hì la afal mo fọlọ́wọ́n bá mi búra mi ò ní gbà bọ́n ṣe ń bẹ̀ wọ́n náà tẹ́nìkan náà ẹ méjì sọ pé wàlọ́hì kò sí ní tó jọ We are going to court. We need justice. We are going to court. We need justice. Alábòsí lẹni tó bá sọ pé òun fẹ́ sanitize Facebook kó wa máa fi ẹni tó ti bú gbogbo àwọn bàbá wa lẹ̀ ibi tó yẹ kó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nù ni. Èèyàn bú Sheikh Adam ó bú Sheikh Kamaludin ọmọ tí wọ́n tún ń lò kó tún wa máa bú nísìn wọ́n tún wá ń da láàmú nígbà tí yẹn ò ṣiṣẹ́ yẹn mọ́ tí yẹn wá bú wọn àṣẹyìn èéṣe yan re wọn lè bu yín lẹ́yìn sì ń bú àwọn tí wọ́n ju bàbá bàbá yín lọ ẹ̀ ń bú Sheikh Adam ẹ̀ ń bú Sheikh Kamal ẹ̀ bú Ahmad Tijani ẹ̀ bú Abdulkadir Jailani ẹ̀ bú Indasolati láwọn tí wọ́n gbáyé soríire tá a rórí pa rẹ̀ lára àwọn ọmọ wọn tí bàbá àtiwọ́ tó ń bú yìí tó sorí ibú tó sì ń rórí pa orí ibú yẹn lára rẹ̀ tí wọ́n ti mọ èyí tí ó kọlu àwọn ọmọ rẹ̀ ẹ wo lè sọ láti wọ́n ní bọ́ọ̀rùn bá dà ayé là á wò ó ìjọ wo ni wọ́n ti kú ẹ máa wẹ̀ yín wọn ọlọ́run júwe irú ẹ̀ fún wa nù Suratul Kahf báwọn èèyàn rẹ bá lọ ọlọ́run ní máa mú ẹ̀yìn wọn dání wẹ̀yìn Sheikh Adam wẹ̀yìn Sheikh Kamaluddin Al-Adabi wẹ̀yìn Nda Salati wẹ̀yìn Yahya Salati ọlọ́run bá wa kẹ́ wọn wẹ̀yìn Abdullahi Salati wẹ̀yìn Sheikh Shazali Zambo ẹni tí ò tí ì kú kò mọ tí ó kẹyìn rẹ o àwọn èèyàn ń lọ ẹ̀yìn wọn sì ń lọ wo bàbá wo níwàásí àgbáyé wọ́n bá a lọ́rin kò tí ì kú ó ti ń fi hàn pé tó bá kú ẹ̀yìn rẹ̀ ó da ẹ sì ti bú gbogbo àwọn àgbàlagbà tí ò lẹ́sẹ̀ kan tí ò lọ́ràn kan tí wọ́n dá labà wọn ló kọjẹ́ apẹ̀lómìn lágérí ẹlòmíì apárọ́ pé ṣé kàádàmà wọn ló rí orí èèyàn mọ́ ẹ sì lu ọmọ kékeré kan sọ ọmọ yẹn wàá bú ẹ̀yin nísìn ẹ wá ń fi ọlọ́pàá dà láàmú ọlọ́run ó dà yín láàmú tìrantìran torí pé ilẹ̀ ránṣẹ́ yẹn ẹ mú iye ń tẹ́ ẹ bà nínú jẹ́ irú ẹni yẹn ló yẹ kakọ́ bẹ̀rẹ̀ sanitization yẹn lórí ẹ̀ ẹni tó mú Islam tó dojú ẹ̀rú tó da àwọn mùsùlùmí tó forí wọn kọlura wọn fídíò tó bá dá aláyé kò ní gbé nínú fídíò àwọn afa yóò wá máa ṣọ́ àṣìṣe wọn kiri tó bá ti wá rí kan yóò kì mọ́lẹ̀ ẹ dákun kí ni baba lówó rò ṣe ẹ fi bísímì láì dípò ọ̀fọ̀ ṣe làákàyè òye yín àbí ẹgbẹ́ Yorùbá ni ẹ má pọ̀fọ̀ mọ́ èyí tẹ́ ẹ máa fi pọ̀fọ̀ ẹ ṣe bísímì láì ni baba yẹn bá dáràn lọ́dọ̀ wọn baba yẹn sì dáràn wọ́n sì ń bu baba tó lé ní eighty baba Muyideen Bello ọlọ́mọba wa jẹ́ kẹ́mi wọ́n gùn ẹni náà ló ti sọ yìí pé bàbá yẹn torí pé àwọn àfàlẹ̀ yorùbá ò dáa ló ṣe lọ sílẹ̀ haúsá ló bẹ̀rẹ̀ sí ní kí wọn ló yìn wọn ẹ wá wo bàbá tí ó pẹ̀ láwọn tí wọ́n tiẹ̀ kírun sẹ́ni lára ó kàn wá kí wọn ni ṣé islam ní ká kí kèfèrí tó bá jálábà ló wà ní téèyàn bá kú mẹ́ ẹ àjọ dáhùn ṣé islam ní ká má kẹ́dùn tó bá kú tó bá jí èèyàn wa ṣé islam ní ká má lọ kí wọn pé ẹ kú ọ̀rẹ́ èèyàn torí bó jẹ́ káfìrí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ burúkú sí bàbá náà ó láwọn ọmọ rẹ̀ bọ́ tàwọn bò ń kó o ṣe wá bú àwọn ọmọ yẹn padà tó wá jẹ́ bàbá ló bú o ti fẹ́ bú bàbá yẹn tẹ́lẹ̀ o wa ń sọ fàgbàlagbà pé kò ní làákàyè o orí iye o pé o ẹ̀yin iná dẹ̀ wá láyé ẹ̀sìnkú ẹ̀sìn ń gbọ́ ẹ rí kórìí tí yín yóò pé ẹ sì rí yẹn sanitize mo tún yà lọ bòmí ni o yàrá pé ìyẹn tún yàtọ̀ sọ̀rọ̀ à ń bára wa jà ọ̀rọ̀ ti yín wọn tọ́ ni bí yẹn bá kàn ti rí jà yóò wá bìkan lọ́mọ́ kó sáà máa dàrú kó máa fi pawó yóò sì bọ́ lọ́wọ́n ọba rẹ̀ ń bẹ̀. àwọn ẹni pariwo ìkan kan ó ń bẹ̀ ó ń tẹríba fún un ẹnì kejì ń búra pé wallahi la afual mo fọlọ́wọn bá búra pé mi ò ní gbà bẹ́yìn náà ti ń sọ pé ẹ̀ ní gbà láàrin ara yín tí wọ́n ń bẹ̀ yín pé I swear with Almighty God no any amount of pleading that will make us turn back we must go to court we need justice justice wo ló dáa tó àtúnṣe justice wo ló dáa támọ̀jú kú o justice wo ló dáa tẹ́mi ìdáríjì alukurani ni alladhina yunfikuna fi sarrahi wa darra àwọn tí wọ́n máa ń ná nǹkan ní wọn fi sarra nígbà tára dẹ̀ wọ́n wa nígbà tára ni wọ́n wal kadhimina al-ghayz wọ́n máa ń gbé bínú mi tán bá rí bínú wal afina anin nas báwọn èèyàn bá ṣe wọn amójú kúrò pé tọ́ gbogbo tọ́lọ́ ní gbogbo nǹkan wallahu yuhibbul muhsinin ọlọ́run pè wọ́n léèyàn rẹ̀ onírú wọn lọ́lọ́run ń fẹ́ nígbà tẹ́ ẹ̀ bá ti lẹ́mìí ìdáríjì síra yín ó mìíràn pé ẹ̀ sínú olólùfẹ́ ọlọ́run ẹ̀ sínú olólùfẹ́ ọlọ́run á tún wá máa fọ́nu pé lára ń tá fi mọ̀ pé ọlọ́run ti gbaṣẹ́ wa ha ọlọ́run gbaṣẹ́ wa anabi ibrahim gan kọ́ kaaba kò wọ́n kò kò tẹ́ni tó lè sọ pé ọlọ́run gbà ibrahim aleyhisselam wa Ismail aleyhima salam níjọ́ tí wọ́n parí kaaba tán wọ́n tẹ́ni tó lè sọ pé yíntọ́ ọlọ́run ti gbaṣẹ́ wa wọ́n tún sọ pé rọ̀bànà taqabbal minna innaka anta sami'ul alim bí ro ṣe pọ̀ tó kọ́ lọ́rùn ti gbaṣẹ́ yẹn o kì í dẹ̀ ṣe pé bí mo ṣe kó yẹn sínú ìsìláàmù tó lọ́lọ́run fi máa gbaṣẹ́ yẹn o àníyàn ni o kì í ṣe pé báwọn tí mo ń bá sọ̀rọ̀ ti kéré tó wọn àtó nǹkan olówó ni wọ́n ìyín kọ́ ó ọlọ́run kì í wo ọkàn rẹ àníyàn yín ni ó wo gbogbo ìjà yín náà àníyàn yín ni ó wo èyí tẹ́ ń dá sí ẹ̀mí yín náà lọ́lọ́run ó wo ẹ múra sí o náà jẹ́ ń parí àdìsí káwá tẹ̀síwájú lọ́jọ́ sunday anabi wa bọ́ta fakharaja aleihima ó wá jáde sí wọn ẹ gbọ́n tá anabi wí ni ó ní ayinal mutaali alalahi la yafu alul ma'ruf talẹ́ni tó ń fọlọ́wọ́n bá búra kó òun ò ní ṣe dáadáa òun ò ní ṣe nǹkan re ànábì bọ́ta ẹnìkan bẹ ẹnìkan ìkan yarí pé wallahi la afal ó ní mi ò ní gbà ànábì wa ń béèrè pé ayna al mutaali ala Allah la yaf'alu al ma'ruf talẹ́ni tó ń fọlọ́wọ́n bá búra kó òun ò ní ṣe rere ẹnìyẹn wá ní ana Rasulallah èmi ní ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run. ẹ̀gbọ́n tá nàbí sọ anabi ní falahu hayya dhalika hab oya èyí tó bá ń wẹ̀ ń bẹ̀ ni kò mú nínú pé ní ṣe eré àbò fẹ́ ṣe rere ẹnìkan ń bẹ̀ ọ́ kó ṣe rere o sì tún fọlọ́hún búra pé ní ṣe rere wọ́n fọlọ́hún ọba kódà ntẹ́ẹ̀fì mo ní tí ti pọ̀jù ní ọ̀rọ̀ òpùrọ́ ni ni la ẹ ká máa sọ̀rọ̀ ká máa ní wallahi wallahi lórí kíni ọlọ́run wa yẹpẹrẹ tó bẹ́ẹ̀ ni lànà bìbí ni man kana halifa falyahlif billah béèyàn bá fẹ́ búra ọlọ́run ni kò fi búra. ọlọ́run bìí sẹ́kùn wala tahlifu illa wa antum sadiqun ẹ ẹ sì gbọ́dọ̀ búra àfi bá sòótọ́ lónìí wallahi wá di ní ta fi ń jẹ́rìí ó di ní ta fi ń jẹ́rìí irọ́ a sì máa pe wallahi lórí irọ́ alal kadhibi wal iftira à ń fọlọ́wọ́n bá jẹ́rìí à ń parọ́ mọ́ lọ́hùn pé ọlọ́hun àfi búra sí tálùkù à ń dẹ̀ sọ pé alladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun àwọn tí wọ́n bá ń fọlọ́hun jẹ́rìí irọ́ tí wọ́n ń parọ́ mọ́ jẹ́ kí n fi àdìsí ẹyọ kan yìí kún hadisi tí mo mú wáyé muttafaqun alayhi ó wà nù Bukhari ó wà nù Muslim àwọn afọ́nsún náà ò rí yìí ń yìí wọ́n sì nù súnà nàbì ká dàrú gangan ní súnà ká da àwùjọ rú nísìn súnà nìyí ń ká tún àwùjọ ṣe kò sínú súnà mọ́ ká da mọ́ṣáláṣí rú súnà dẹ̀ nìyẹn nísìn lọ́dọ̀ àwọn afọ́ àwa tí wọ́n pèpè súnà ká da àdúgbò rú súnà nìyẹn ká da ní ọmọ ìyá rú súnà nìyẹn ká da ní bàbá àtọmọ rú súnà nìyẹn ká da ní ọkọ rú súnà nìyẹn ká tún nǹkan ṣe ṣe súnà mọ́ Anas ibn Malik radiyallahu ta'ala an wọ́n lànà bí sọ fún Abi Yusuf àbí Ayub radiyallahu ta'ala anhuma wọ́n lànà bí sọ pé ala adulluk ala tijara jẹ́ kí n júwe òwò kan fún ọ tó yẹ pé o lè ṣe bó o bá ṣe òórò rẹ gbà lọ́dọ̀ Ọlọ́run qala bala ó ní bẹ́ẹ̀ ni ó yá ẹ júwe rẹ̀ fún mi ẹ gbọ́ ó ní sil bayna ìdá taba tafasadu tún àárín àwọn èèyàn ṣe nígbà tá àárín wọn bá ń bàjẹ́ lónìí àwọn onísùnà ń bá àárín àwọn èèyàn jẹ́ ní ti ń bá ń dà wọn àtúnwá aṣọ súnà di ń tá a fi bá àárín àwọn èèyàn tó bá dàjẹ́ ànábì sọ yìí pé silbeyina nurse ìdá tafasadu tún àárín àwọn èèyàn ṣe nígbà tó bá rí pa àárín wọn ń bàjẹ́ ni wàkàrìbù bẹ́yìn náà ìdá taba adu rí pé fà wọ́n súnmọ́ra wọn nígbà tó o bá rí i pé wọ́n ń jìnnà síra wọn lónìí ọmọ àti bàbá kíra wọn wọ́n dẹ̀ gbà pé súnà ló ń ṣe ọmọ ya kíya rẹ̀ wọ́n dẹ̀ gbà pé súnà ní í ṣe ọmọ yẹn káwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n sì gbà pé súnà ní í ṣe ọmọ kì kí àwọn àfáà tó kọ́ ọ ní kéwú tó fi dolóríire wọ́n sì gbà pé súnà ní ọmọ aládùúgbò súnà ní í ṣe sọ ó wà nù sọ ihu bẹ sílbẹ̀ iná nọ́ọ̀sì òwò téèyàn lè ṣe tó lágbára sílbẹ̀ iná nọ́ọ̀sì ìdá àtàfà àṣàdù táàrin àwọn èèyàn bá ń bàjẹ́ ẹ tún ṣe wà kárìbù bẹ́ẹ̀ iná fún ìdá àtàbà àdù tí wọ́n bá ń sá fúnra wọn a ní bá a ṣe mi ò ní bá a ṣe ẹ sún wọn a àdìsù tí mo fẹ́ kà a jẹ́ kí n kà jẹ́ kí n kà wọ́n fi lè àdìsù nàbàwì nínú àdìsù ànábì kan fi kó ọ̀rọ̀ yín ó ní tuftahu abwabul janna yawmal ithnain wa yawmal khamis wọ́n máa ṣílẹ̀kùn àlìjánná kalẹ̀ lọ́jọ́ monday tí wọ́n ń pè lọ́jọ́ ajé ìpè lájẹ yẹn wọ́n tún lè ti ṣẹ́ bọ́ wàhálà tí yóò bá ń pè nù wọ́n lè ní ó yẹ kó sọ yìí pé yawmul ithnain ẹ̀dá kùn sọ́mọ lárúbáwá ni mí ni. wọn ò máa ṣílẹ̀kùn àlìjẹ́nnà ní gbogbo ọjọ́ ajé wa yawmal khamis àtọ́jọ́ àlàmísì ọjọ́ àlàmísì yẹn òun náà ọjọ́ karùn-ún olórúkọ tí wọ́n ń pè lọ́dọ̀ àwọn Yorùbá òkèrúkọ wo ni wọ́n ń pè rárá àlàmísì àlàmísì tó ní ọjọ́ àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́rú àwọn ọmọ wa ní ìsìn wọn mọ ní à ń pè lọ́jọ́rú mọ́ ọjọ́rú là ń pè lọ́jọ́ àlàmísì tẹ́ ń pè ní thursday wọn ò máa ṣílẹ̀kùn àlìjẹ́nnà lẹ̀ láwọn ọjọ́ méjèèjì fàyógo fárúlé kúlẹ̀ abudin la yushriki billahi shay'an wọn ò sì máa foríjì gbogbo ẹni tí ò bá ti mú nǹkan mi mọ́ lọ́hùn kò mú òòṣà mọ́ lọ́hùn kò pa nǹkan mi mọ́ lọ́hùn kò gbára lé nǹkan mi yàtọ̀ sọ́lọ́hún ẹni tó gbára ló kọ́ ọlọ́hún ọlọ́hún náà ló gbára tí o torí pé bisimilahi lẹ́dí láyà dúró masimi iṣẹ́ ihun fil ard gbogbo bí torúkọ ọlọ́hún bá ti wà ìnira òní kan bẹ̀ ló bí káwọn àfa máa di tíra pé lágbájá tó o bá sọmọ́ra ó kọ́ ọlọ́hún ní bẹ́ẹ̀ kì ṣe ó kọ́ iṣu tó o bá sọmọ́lé aburú òní yìí ó kọ́ ọlọ́hún ní bẹ́ẹ̀ kì ṣe ó kọ́ iṣu orúkọ ọlọ́run sì rè tó bá ti wà lára nǹkan ìnira oníkàngán yẹn àwọn àfáà tí wọ́n mú yẹn wá wọ́n gba àdó ẹ má so àdó mọ́lé mọ́ orúkọ ọlọ́run ti ń bẹ́ ń bẹ́ wallahu khairu hafidha ẹ sọ yín mọ́lé Labatunde lálẹ́bọ ni wọ́n ń ṣe à ń pè wọ́n lẹ́lẹ́bọ nísìn àwa wọn ń forí ọ wọ́n ń fi eyín òkú wọ́n fi ṣoògùn ọ pé káwa máa fi ṣàfọṣẹ́ àwa yìí nísìn àwa ò ṣoògùn. torí oògùn yàtọ̀ sáájò oògùn ní téèyàn lè fi sọ dúdú di funfun pé mo fẹ́ darí àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé mi oògùn yẹn náà lẹ́bọ tá àìdá yàtọ̀ sáájò ájò yàtọ̀ sóògùn oògùn ní ká fi nǹkan ṣe islah ká fi tún nǹkan ṣe ara lágbájá òyà kó lálàáfíà oògùn la fi ń ba nǹkan jẹ́ wọ́n wàá máa foríjì gbogbo ẹni tí ó mú òṣàmọ́lọ́hún illa rajulan àfẹnìkan illa rajulan àfẹ̀yàn kan kanat baynahu wa bayna akhi sha'na tí ìjà ń bẹ láàrin òun àti kan nínú àwọn ọmọ ìyá ninu nínú ẹ̀sìn tí wọ́n yé wá kíra wọn ẹnjìníà ò gbọ́ wọn ní foríjì wọn láwọn ọjọ́ méjèèjì yẹn tí wọ́n bá ń ṣílẹ̀kùn àlìjẹ́nà yẹn wọ́n á máa foríjì gbogbo èèyàn tí ó bá ti mú nǹkan mọ́ lọ́hùn àyàfẹ́rú kan tí ẹ pé bẹ̀yìn náà wà bẹ̀yìn náà àkí ṣáná ó di ń bẹ láàrin òun àti ìkànnú ọmọ ìyá rẹ̀ yálà nínú ẹ̀sìn yálà nínú bíbí fàyọkọ́ọ̀lù wọn wàá sọ wípé nzuru nziru àdéhìní ẹ fi àwọn méjèèjì yìí lẹ o ata yasutọlaha títí tí wọn ò fi ṣàtúnṣe ẹ máa wò wọn níran ẹ gbọ́ ẹ bá wo àwọn méjèèjì níran hata ayastọ́lẹ̀ ha títí tí wọ́n bá fi ṣàfúnṣe ni wọ́n tó máa foríjì wọn ẹ wá dákun tí wọ́n bá wá lọ kú tí wọ́n rà tún ṣe ṣe ń lọ. àdìsù yìí ń bẹ nu muslim àdìs two thousand five sixty five àdìsù àfàwà àbúrò rírà ni radiyallahu ta'ala anhu pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ibi ìlà dúró sí lálẹ́ yìí tá a kàn síwájú lápá kejì lọ́jọ́ sunday insha allahu ta'ala gbogbo wa náà ti gbọ́ a wàá mọ ẹni tó fẹ́ ṣàtúnṣe báwo ló ṣe fẹ́ ṣe báwo ló ṣe gbọ́dọ̀ rí irú ta ni ṣakúrí ló yẹ kó ṣe ni àbẹ́ni tí ò gbọ́n tí ò mọ̀ gángan ẹni tí ò lè fìdí ìgò kan ó ṣóun ló yẹ kó ló ń fẹ́ ṣàtúnṣe àbáwọn tí làákà yẹ wọ́n pé àwọn tí wọ́n ń tọ́jú ìyàwó tí wọ́n ń tọ́jú ọmọ olúwa ọlọ́run ṣíjú àánú wa èyí tá a wí lónìí ọlọ́run dákun mọ̀ṣẹ́ láwí mọ́ mọ̀ṣẹ́ lágbọ́ mọ́ mọ̀jẹ̀ kọ́rọ̀ wo dàrú gbogbo ibi tí ọ̀rọ̀ bá kù sí láàrin àwa mùsùlùmí ọlọ́run dákun bá wa tún bẹ̀ ṣe abẹ́rẹ́ láìpẹ́ kan yìí náà àwọn afáà súnnà méjì lórí ọ̀rọ̀ tẹ̀bílíìgì ẹ wo yí ọ̀sẹ̀ tí wọ́n fi ń takò ara wọn bí wọ́n àti ẹ̀ dárúkọ ara wọn wọ́n àdárúkọ lẹ́ni ẹlòmíì ò lè ṣe wáàsí mọ́ àfi tó bá táàgì ó kéèyàn pẹ̀lú tọ́píkì mo rántí ijó ní ta tó sọ̀rọ̀ Yakuba ní Israeli táwọn àfáà ti lọ báyìí kódà ẹ̀rí àwọn àfáà wà tó sọ pé kèé ṣe Yakub torí pé wọ́n ṣe bí ọ̀rọ̀ àwọn Yehudi ni wọ́n gbà wọlé irú ẹ̀ náà ni wọ́n pe àwọn àsìbáàtù lọ́mọ ànábì Yakub tó sì já sí pé síbùtù. Si nínú èdè lárúbáwá ọmọ ọmọ ẹnjìnìá mi rò pé ó gbọ́ síptù ọmọ ọmọ ọmọ ọmọ tó sì jásí pé Yusufu nìkan lànàbí Ọlọ́run láàrin àwọn bàbá rẹ̀ wọ́n á pe ogun wọn lànàbí Ọlọ́run láti fi ra ọlá fún wọn látọ̀dọ̀ àwọn Yehudi láti máa fi pè wọ́n níran wọn àwọn àfáà náà sì gbà á bẹ́ẹ̀ nìkan bá fẹ́ tún ṣe àmọ́ ni ṣé wọ́n máa kéwú táwọn tí wọ́n ti lọ ni ṣé wọ́n fẹ́ ṣe tafsiri míì ni ẹ múra sí ẹ máa gbé ẹ̀kọ́ Yẹhudi kiri Ọlọ́run dákun ṣíjú àánú wa má ṣe lè láwìí mọ́ má sì ṣe lásọmọ fún wa àwa tá a gbọ́ tá a fi ẹ̀mí rẹ gbọ́ Ọlọ́run ó ṣíjú àánú wa àwa tá a fẹ̀mí kejì náà gbọ́ ọkàn lọ́lọ́run ó wò tí ó fi dájọ́ o èmi tí mò ń sọ yìí náà tó bá já sí pa níyàn mi ni pé mò ń pọ̀n síbi kẹ́ni èmi nu ọlọ́nu tó bá yẹ pa níyàn tí wọn náà fi ń takò mí ẹ̀mí rẹ̀ da ìwọ nu ọlọ́run nu tó bá yẹ kí wọ́n ṣe ń jà yẹn náà da ìwọ nu ọlọ́run nu mọ kọ́mẹ́ǹtì rẹ nìṣó mọ sọ dàrú ìyẹn lẹ́ẹ̀mọ́ fi mọ̀ pé inú ilé tiyín náà tò bí inú ilé rẹ bá tò nífẹ̀ẹ́ kílé ẹlòmíì dàrú kò sẹ́ni tó lè nírú adégún wà nínú ẹbí wọn tí ó fẹ́ kábúrú ó ṣe bẹ́ẹ̀ náà kò sẹ́ni tó lé nírú Yusuf lọ́ọ̀dẹ̀ tí ó gbàdúrà kábúrú ṣe gbogbo ẹni tó bá ti wá ń rò pé kábúrú ṣe àwọn méjèèjì aburú ó padà ṣe o aburú ó ṣolúwa rẹ o bó bá ti ń rò pé kábúrú ṣe àwọn méjèèjì aburú ó padà ṣe ọ ọlọ́mọ fàbúrú ṣe nìkankan wa lọ́la la ilaha illallah engineer bá mi fi orin sí kí n mọ mi ọlọ́run ṣíjú àánú wa pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run. láti kékeré mi ní pínísí mo ti ń bẹ̀ Ọlọ́run ọba pé dákun yàn fún mi jáyé ó kún bá mi ṣe ètò ayé mi èké mo dáwẹ́lẹ́wà ebi tó kún jù gbogbo èèyàn fẹ́ fi mi ṣaya wọn lọ́ba lọ́ba pè mí pé kí n wá ọ́fíìsì men fẹ́ fi mi ṣaya wọn nígbà tọ́ba mi àwa dọ́là alálùfáà ni mo mú fi sọ̀kan àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ wí pé sórí pé ṣálùfáà lè gbẹ́rù mi dé mo ní fèsì tí wọ́n wí lọ́lọ́run lèmi bá gbẹnu sọ sáyé tí ò jọra pínrínpínrín ṣé lórí èmi lè jọra alálùfáà ni mo fẹ́ ó tọ́pẹ́ o wàhálìmù ni mo mú òbí sọkọ mo bá lùfà lọ mo bó ní mímọ̀ lọ. fà. naam alhamdulilayi rabbil alamin ọlọ́ndàkùn ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa eléyìí tá a wí ọlọ́ndàkùn mọ́ ṣe láwìí máa fẹ́ni kankan wa ṣàánú fún wa kó bá wa gbọ́rọ̀ wa ṣẹ́sọ̀ bàbá wa mudirul markaz àdúrà wa tá a máa ń ṣe fún wa ọlọ́ndàkùn bá wa gba àdúrà náà ní kíkún allahumma ya man shafaita ayuba wa kashafta durra yaqub اشف كل مريض يتعلم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء للشيخ أبي بالله آدم عبد الله لوري ولكل روح أجست عن النوم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 إنك على كل شيء قدير لقد جاءكم لإيلاف إن آتينا فاتيا بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عليه ما عنتم أريس عليكم بالمؤمنين رؤوف الرحيم فإن تولوا فكل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لهلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمن ولا حول ولا قوة bila bila insha allah ta'ala baba mi lọ́ṣogbo ọlọ́mba mi ṣíjú àánú wọn baba wa adégbìtẹ́ baba mi lọ́yọ̀ baba wa albashir adébọlá bashiru làwọn méjèèjì náà ọlọ́mọba mi fún wọn ní ròdùnú ọlọ́mọba mi ṣíjú àánú wọn baba mi ẹnjìnìá àdìo ọlọ́mọba mi ṣe dáadáa fún wọn abdulhakeem murad baba wa hakeem muradeyọ bẹ́ẹ̀ náà yàfa wa ibrahim bàdéjọ ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn dr nasir uh, dr ọlọ́kọ̀ ọlọ́mọba mi ṣe dáadáa fún wọn sa'id kakawa ọlọ́ndàkùn mọ́ gbàgbé wọn o bákan Ah, àfọwà Abubakar Jamal ọlọmọba mi ṣíjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún wọn lọ́la láìla àìla kárí oníkálukú wa ná ọmọ wa kan náà ń bẹ à ń bẹ lọ́hùn wòsàn fún ọlọ́run dákun bá wa fún ní fi pa àwọn òbí rẹ̀ lẹ́kún wọ́n fi dà wọ́n láàmú wọ́n pa àṣàdúrà fún ọlọ́run jẹ́ kí eré tọ́sà wa náà má jẹ́ ká burú tọ́sà wọn ọmọ wa gbogbo àwọn tí wọ́n ń béèrè ọmọ ọlọ́run bá wa fún wọn lọ́mọ wọn lóhùn kó wọn ṣíjú àánú wọn àwa náà dá ẹjọ́ ọjọ́ kan sọ́nà nínú oṣù yìí tá a fẹ́ ṣe ṣàádà jẹ́ ó ṣeé ṣe fún wa bò wá láṣìírí tọ́lá agbára ọlọ́run àti jẹ́ kan ṣe ọlọ́run wàlà haúlá wàlà quwwata illa gbogbo àtàwà lórí ètò ọlọ́run má fẹ́ nìkan kan wálẹ̀ o bá agbọ́rọ̀ wá sẹ́sọ̀ o tọ́lá agbára ọlọ́run àti jẹ́ kan ṣe ọlọ́run wàlà haúlá wàlà quwwata illa billah àti wàá ń fàsìkò yìí sọ fún àwọn ọmọ ìyá wa àwọn ṣé ọlọ́run ọba pọ̀ lọ́dọ̀ ah, ah, ah, fáànù tó máa wà ń bẹ̀yẹn á fẹ́ fifty ọlọ́run sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó ti wà ńlẹ̀ àmọ́ àwọn wíńdò yẹn bí ó bá ní lufa bí ó bá ní bọ́gláàrì bọ́gláàrì yẹn kódà abùkátà so bí four hundred and fifty thousand láti fi ṣe bọ́gláàrì sí kárí látòkè àti délẹ̀ so gbogbo àwọn tó bá níràn lọ́wọ́ tó bá lè ṣe fún wa kán dákun kán pè wá kán ràn wá lọ́wọ́ lórí ẹ̀ láti bá wa fi dá síṣẹ́ ọlọ́run ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn náà bákan náà la tún bùkátà public address tá a lè máa lò nínú mọ́ṣáláṣí láti máa fi ṣe wáàsí tá a lè máa lò láti máa fi ṣe wá sí níta gbangba àwọn tọ́lọ́run bá fẹ́ lò ń sábà bí wọ́n wà tọ́lọ́run lè lò wọ́n tí wọ́n bá pè wá àá ṣàlàyé irun tá a fẹ́ tọ́lọ́run bá fún wọn lágbára ẹ̀ ọlọ́run bá a ṣe fún wọn bákan náà insha Allah ta'ala àá kámẹ́rà wa tá à ń dámọ̀ràn ẹ̀ ẹ̀rọ ọlọ́run kan ó ti fún wa lówó díẹ̀ tá a sọ ń gbà kan a sì gbé sẹ́gbẹ̀ẹ́ kan so iṣẹ́ ọlọ́run ọba yẹn pọ̀ ó pọ̀ kódà afẹ́fẹ́ yìí sì mọ́ṣáláṣí wa yẹn gan pàápàá kọ́lọ́n dàkú kó ràn wá lọ́rùn ìtọ́jú ọlọ́run bá ní kí wọ́n lè ṣe ń bẹ̀ kódà jẹnẹrétọ̀ tó tíbẹ̀ máa lò Ah, mẹkánò <laughs> torí pé àwọn jẹnẹrétọ̀ wa ò lè gbé torí pé àwọn họ́ọ̀sì ńláńlá yẹn ló máa wà lára ògiri so látòkè àti sàlẹ̀ so iná dẹ̀ máa wà ń bẹ̀ kódà ọlọ́run kódà a tún láǹfààní à ń láníyàn bí ká ní èsì ń bẹ̀ lókè nísàlẹ̀ ọlọ́run dákun bá wa jú rọrùn láti ṣe gbogbo ẹni tọ́lọ́run bá fẹ́ lò ń sábà bí kán bá wa dá sí ọlọ́run bá wa dá sọ̀rọ̀ tí eh, Facebook page wa àti YouTube page wa àfi káwọn èèyàn bá wa dá sí kàn máa bá wa kàn bá wa ṣe kíni kàn bá wa subscribe ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́yìn náà bákan náà a fẹ́ live lori YouTube wa kó má jásí pa ẹ̀ṣẹ̀ tó máa lo data láti máa fi upload ìyẹn náà ó máa jẹ data púpọ̀ torí pé ó bùkátà ká máa lo unlimited ìyẹn ó sì máa ná abi hundred thousand láàrin oṣù mẹ́ta sòkòlò ń kó síjú àánú wa àwọn tó lè ṣìnà lọ́wọ́ yìí ń bẹ́nu wa ọlọ́run bá ràn yín lọ́wọ́ yóò bá a ṣíjú àánú wò yìí wàlà haúlá wala quwwata illa billah láàrin ìṣẹ́jú mẹ́wàá a fi ojú òpó yìí lẹ̀ àwa tá a bá fẹ́ pè wọlé a bá fẹ́ dá sí a sì fẹ́ni tí ó búyàn a sì fẹ́ni tí ó mọ sọ̀rọ̀ àbùkù nípa ẹnìkan bí yàn bá fẹ́ sọ kó lọ wá bòmí tí ó ti sọ àbí kí yàn lọ ṣe fídíò bí mo fẹ́ kan yálábùkù kò sí láì fi mbẹ̀ bí yàn bá fẹ́ pè plus two three four nine zero triple nine four one two three four kódà bùkátà láńlá nìkan náà nísìnyí tá a bùkátà píkárà ti síìmù kan náà wà ń bẹ̀ a máa lo ilé àgbẹ̀ nẹ́tíwọ̀kì Etisalat ò dáa mọ́ rárá yóò máa jásí pé a máa lo eléyìí tí ó máa jẹ́ whatsapp nìkan tá a máa lo tibẹ̀ tí ó máa jẹ́ direct call so ọlọ́ndàkùn yóò ràn oníkálukú wa lọ́wọ́ kọ́lọ́mbà aṣíwájú wa àwa tá a bá fẹ́ pè wọlé láàrin ìṣẹ́jú díẹ̀ àṣẹ ni yóò kọjá ìṣẹ́jú yẹn ká sì mọ́ lo àsìkò tó pọ̀ kọ́lọ́n kó ṣíjú àánú wa so láàrin ìṣẹ́jú díẹ̀ yìí ká máa fi yẹn ṣàdúrà Ah, Babátúndé Ọpẹ́yẹmí Arógundádé ọlọ́ndàkùn bá wa ṣíjú àánú wò yín o kó bá wa ṣe dáadáa fún yín afáwa oyè wọlé ah, látìmọ̀ ọlọ́mbàmí bóyá mọ́ọ̀dẹ́ ni eh, èyí ò tí ì bá jẹ́ ńbẹ̀ ọlọ́ndàkùn tí àjẹkórè mọ́ wọlé fún yín lọ́lá ilaha illallah bákan náà engineer Abdulrasheed ọlọ́mbà aṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún yín Ibrahim Awọlé ọlọ́mbà aṣí dáadáa fún yín o owó fati ẹ máa wo àsìkò tásìkò yẹn bá ti pé aleykum salaam. masha allah ta ló ń pè wá láti bo. abdulfatai ló ń pè yín sá. alhamdulilayi láti bo. láti yànnàpájà. ọlọ́run níjọba yànnàpájà sáìsì. bisimilayi tètè bá wa dá sí. ẹ ṣe sá ohun tí mo kàn fẹ́ sọ ni pé inú mi dùn lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ní fi yín bá yín ọlọ́run ní fi yín bá wa nu jẹ́sìn so ọlọ́run sì ṣe ẹ̀mí gígùn fún yín náà ṣe rí lórí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ nínú Islam òun ló jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ bá èmi náà because bí a ṣe ń gbé Islam yẹn ń bà mí mú jẹ́ ní gbogbo ìgbà hmm. ṣe rí lórí ọ̀rọ̀ Yusuf Adépọ̀jù wàláì sọ́n bíi láìlẹ̀ dé láhùwà inú mi bàjẹ́ even though mo ti make inquiry pé àwọn ọlọ́pàá tó lò ní Òṣogbo èmi fẹ́ mọ̀ wọn I'm a police officer because tí ara ilé ẹni bá ń jẹ kòkòrò búburú tí ò bá ríyàn sọ fún kì í ṣe ohun tó dáa mo tí ń kẹ̀ ní táìmù kan lásìkò kan yìí pé èmi náà gbé àwọn kìrìsẹ́nì dìde níṣẹ́ ọlọ́pàá láti máa make arrest fún him pé ó bèsì wáṣẹ́ lórí kùránì nìkan kó mọ̀ máa fi báàbù ṣe wá sí wọn. ìyẹn níbi tínú bí yín dé. hello. mo ní níbi tínú bí yín dé. wàláì sàn bí láì kó náà bèsì kó ń bèsì ọ̀rọ̀ ẹ̀ lórí kùránì nìkan kó má fi báàbù ṣe wá sí wọn because ṣé wọn nìkan ló wà nínú ayé ni èyí ló ń bẹ̀rù àwọn èèyàn tí wọ́n ń bẹ̀rù àti máa mẹ́sọ̀ orúkọ ẹ̀ mẹ́sọ̀ orúkọ ẹ̀ láì ṣé wọn nìkan ló wà nínú ayé ni pẹ̀lú ẹ̀yà jẹ́ wà fọlọ́pàá àmọ́ ilé kí kò wá sí ara ilé kankan tó lè sọ fún yín pé àtàníwọ́ ah, Buhari gan wọ́n bun tani wọn kì í sọ̀rọ̀ abú sí ọ̀dọ̀ sáà mọ́nà tí wọ́n ń tẹ̀lé gan wọ́n sọ̀rọ̀ sí tani wọ́ ìwà fọlọ́pàá mọ́ ilé wà fọlọ́ jẹ́kí ẹjọ́ òkè ń sunni kí ló ń wá kò sí in ọ̀dọ̀ sáà kò tó mọ̀ díò tí bu ayé ń sọ̀rọ̀ sí ọ̀dọ̀ wá sì gbàmọ́ra kò sí nǹkan kan tí ó ń yára sáà. kódà àwọn yẹn tẹ sọ̀rọ̀ sanni Muhammad ó sì gbà á mọ́ra. Ah, so bẹ́ẹ̀ mi ṣe wà ojú ọ̀nà òtítọ́ lèmi máa ń tẹ̀lé because mo rí sí mo ti wá study àwọn ìmọ̀ mi nínú ọ̀rọ̀ pẹ̀tẹ́ ọbẹ̀ tèmi náà lọ́lẹ́ kí ó jẹ́ ah. so mo sì wá rí sí wípé ah, gbogbo ohun tó ń ba kìrìsìtẹ́nì tó yẹ pé ó ṣe àwọn kìrìsìtẹ́nì lọ́nà lẹ́nu òun ni àwọn tó ń pera wọn ní àlùsùnà náà wá ń tẹ̀lé ikọ̀ ọ̀tá ní ọlọ́run ní pé wà tí wúlá wà àtẹ̀lé ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ lórí bẹ́ẹ̀sì ìwé tó fún wọn ni tẹ́yìn bá ń claim ẹ fi wákàtí méjì ṣe wá sí gbogbo àdìsí lẹ́ máa kàn bẹ́ẹ̀ ní kakùránì understand ok àdìsí ti ànábì Mùsá ńkọ́ àdìsí ti ànábì Ìsá ńkọ́ àwọn kìrìsìtẹ́nì òní wọn gbé jáde ẹ̀yìn ń gbàdí sẹ̀ ń gbé káàkiri pé ànábi sọ̀rọ̀ kan long personal life ẹ máa bẹ́ẹ̀sì ẹ̀ lórí pé ẹ ń ṣe wá sí ẹ ẹ máa mislead àwọn èèyàn káàkiri so bọ́ọ̀lù ńlá wa ń bẹ̀ o ẹjọ́ sá ọlọ́run ọbẹ̀ yìí islam ṣe ọlọ́run tún lè ní ṣe sá àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ò jẹ́ kẹ́ rí gbèsè yẹn gbé so ọlọ́run bá a ṣe dáadáa fún yín jazakumullahu khair torí pé ẹ rò ó ní bọ ọlọ́run ò fún yín ṣe ìyẹn náà fi hàn pé ọlọ́run fẹ́ràn yín ni kò fẹ́ kẹ́yìn náà dáràn lára wọn jazakumullahu khair salamu alaykum salamu alaykum. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. masha allah ta ló ń sọ̀rọ̀ ṣẹ́rú ọlọ́run ni àbí. ṣẹ́rú ọlọ́run ni. alhamdulilah bisimilah. ṣe é bàbá. naam. ẹ kò allah àmín. pẹ̀lú àtúntò náà ọlọ́run ṣe máa padà sí abúlé. àmín àmín. yóò máa wọ láàrin ìgbésẹ̀ lọ àti gbogbo wa náà sí. àmín. torí wá àti tí ẹ ṣe lálẹ́ yìí wàhálà ẹ̀ bu alúgbárú ó bá olórí lórí ó bá lè dè ó bá rí ní ó bá dé wà láìpẹ́ pẹ̀lú tó bá ní lóòótọ́ pàdé ẹni ló máa fi lọ́tọ́ lọ lo àtọ́gbé ìkàwọ̀. naam a pẹ̀lú yín. àná mo pe ìṣàṣù kan. naam. ẹ̀jẹ̀ alá àpò àlùkò àrùn. naam. naam mo dẹ̀ pè mí sórí láìpẹ́ àbúrò mo jẹ́ kó yé wọn pé wà láì gẹ́gẹ́ bí wá àti tí mo tẹ̀ sí wọn pé máa dé mi wo bánà yẹn ọ̀tá rẹ̀ ló jẹ́ nítorí àwọn wọ́n ń ṣe yìí tí o ṣe pé torí ti àwa fáǹsì wọn tí o ṣe pé torí tálẹ́ǹtì wọn tí o fẹ́ lè gba èdè tẹ́sẹ̀ǹtì tẹ́sẹ̀ǹtì látàyè kò yẹ kí ọ̀rọ̀ yìí kó tó wà. àmọ́ mo wá rí pé aṣàfùlà mo rí pé tí ah, wọ́n ṣe fún àtúntò àtúnṣe wọn hmm. wọ́n fẹ́ kí ayé san àwọn ẹlẹ́tọ̀ọ́ náà sí wọ́n fẹ́ kí àwọn fáǹsì àwa tá a wù wọn tá a bọ àwa náà ká ṣọwọ́ lẹ́sàn-án ká àyè wọn. àwọn tó tiẹ̀ ju olórin ayé gan wọn gbéra wọn lọ kóòtù káàkiri kó wá rí báyìí láwọn tó máa ń búra wọn gidi tí wọn ò bú ya ara wọn. mo sọ̀rọ̀ kan fún àfáà kan lára wọn mo sọ fún ọ mo ní ìdí àwọn ó wá sọ fún wọn pé táàmù gbà tí dáàdì àti pàṣẹ fẹ́ máa jó fúnra wọn tá bá ní àdúgbò ìjọ ara hmm. olórí ayé ni o kàrẹ́ ṣe wá sọ pọ́rọ́ ẹ̀sìn. ìjọ tó bá jọ bóyá sọ ìjà àti ìwádìí wọn jọ ṣe ẹgbẹ́sílẹ̀ kàkó nílé ní fílímù tí wọ́n á dùn lọ́tọ́. àwọn tí wọ́n jó lórin ayé wọ́n á búra wọn wọ́n á tún ṣe pọ̀. wọ́n á tún ṣe pọ̀ mi mọ bínú mi ṣe máa mi mọ bínú mi ṣe máa lò kódà mo máa ra tíkẹ́ẹ̀tì mọ́ mo máa lọ mo tún máa ń bùyàn. so ilé ìtẹ́sẹ̀ fún wa lálẹ́ wa láì fi síbi ó wà lọ́wọ́ onílé wà lọ́wọ́ àlejò ó wà lọ́wọ́ àwọn tá a jẹ́ olólùfẹ́ ẹ̀kọ́ fún àwọn méjèèjì pẹ̀lú kọ́mẹ̀ntì wa náà gbogbo ẹ̀sìn tó sábà yìí yóò wá wọ láàánú ẹ̀ gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan wa ti dè sí inú ẹ̀ ń jẹ́ ẹ̀sìn láti wá sí bẹ́ẹ̀ mọ́. bó ṣe ń fọ ìlú lọ́kọ̀ọ́ ọba ẹ̀dá tó wọlé àná fún ẹlòmíì náà lọ́kọ̀ọ́. ẹ̀rẹ́ ìbáragbàgbé mo ti pè ní mo sọ fún ẹ pé kó lè ní gan fẹ́ ó kò platform nígbà tó kà máa gbà bẹ́ẹ̀. ṣùgbọ́n ìyá ọlọ́run tí ó ti tẹ̀sí ó pẹ̀ kí máwo kí máwo sọ kí hmm. máwo ọdún ẹ̀rọ kí máwo jáde kò ní ìtumọ̀ ẹ̀wà náà ẹ̀wà náà tó bàbí ìlú yorùbá eh, níbẹ̀ kò bá ní lè sùn o ti tán sí ìrònú ìyẹn àkókò àtúntì náà tó bá jẹ́ kí o tó lọ́ọ̀ lọ sí fún un tó bá jẹ́ kí o tó lọ́ọ̀ lọ sí fún un olóògbà kò sí fún un olóògbà dà wọ́n lù ìdílé kó bá má bá lè ṣe àkókò àtúntì náà tó bá rí kó à ń fẹ́ fi kí ẹ̀wọ̀n yẹn bó hmm. bá lè yọ̀ǹda ẹ̀ lọ sí ara rẹ̀ tó ti bá wọn sùn hmm. ẹ̀wọ̀n náà lè yọ̀ǹda ọkọ̀ yẹn ìjọba àbùsà tí wọ́n bá lè káwọn àjọ tó wà tó ṣe àti ẹni tó jẹ́ ní ìyàwó mẹ́ta tó ti kẹta wọn tí bá ẹni tó fẹ́ fi sí ìpínlẹ̀ ara wọn sí ẹ ẹni tó rọ̀ bá ń bá jẹ àwọn tó máa fẹ́ sùn mo kú bọ́ bá ẹ̀yọ̀ rẹ̀. náà alhamdulilayi tọ́ bá tiẹ̀ dẹ̀ ń lọ kóòtù kọ́ yé máa jẹ́ káwa mùsùlùmí forí gbára wọn kàn fọ̀rọ̀ lẹ̀ ń kóòtù kàn fìdájọ́ lẹ̀ naam àmín ọlọ́run á ṣíjú àánú wa masha allah ọlọ́run á ṣe àánú jazakum allah khair ọlọ́run ò ní iṣẹ́ nìkan kan lọ́mọ ẹ̀wọ̀n nù wa ọlọ́run á kún wa lọ ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà salamu alaykum so ọlọ́run kò ṣe dáadáa fún wa so tá a bá ti gba ìpè ọkàn sí a máa lọ salamu alaykum. Ah, ah bàbá wa abdulwahab láti lukorodu <laughs> mo ti gbóhùn yẹn ẹkún yẹn mẹ́ta aleykum salam naam alhamdulilayi rabbil alamin alhamdulilayi alhamdulilayi. Àmín, àmín, àmín, àmín. ó ti lọ. náà wà pẹ̀lú náà. náà bísímìlà. àwọn ọmọ tí wọ́n náà ni àwọn èyí náà ni wọ́n ṣe ń sìn wọn. bẹ́ẹ̀ni. tó o nígbà tí wọ́n ń lo yàrá dàgbà yìí wọ́n ní kó máa bá àwọn àgbàlagbà ìgbà tó lòun kò ṣe mọ́ wọ́n bẹ̀rẹ̀ yìí kó fídíò rẹ̀ jáde. fídíò yẹn náà ni wọ́n fi èdè ń fi ẹ̀ o. bẹ́ẹ̀ni. tó o kọ́ lọ́n kó ṣàánú fún wa gbogbo ah. ẹni tí wọ́n bá ránṣẹ́ aburú nìyí kó lóun máa ránṣẹ́ ọ̀nà kó máa fi lè ṣe àríkọ́gbọ́n. bó ṣe rí nù lọ́la. ẹni ẹ̀kejì ah kini izi court. Ah, Kaba eh, alhamdulillah ẹ lè pè padà o ká gba ìpè yẹn ká fi hẹ́ǹdì program yìí. Sọ̀tẹ́rẹ́ pé mo ní pé wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ kan tó tó important ọlọ́mọba aṣíjú àánú wọn kò yẹra fún wọn. Àfọwọ́ Abdulaziz Jami ọlọ́mọba mi ṣe dáadáa fún yín. Káwọn bàbá wa tó pè padà àfọwọ́ Afọlábí Yusuf ọlọ́run dákun ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún yín ọ̀dọ́lá la ilaha illallah àfọwọ́ alí ọlátúndé abdulhakeem so mo fẹ́ retí pé àwọn bàbá wa bóyá wọn máa láǹfààní àti pípadà ọlọ́run mi ṣe dáadáa fún wọn àfọwọ́ abiola mashood ọlọ́run mi ṣíjú àánú wò yín ọ̀dọ́lá la ilaha illallah àfọwọ́ muhammad shafi'in adébáyọ̀ tèmítáyọ̀ ọlọ́run dákun ayọ̀ ní kọ́rọ̀ wa máa jẹ́ imam hasan abu hasan ọlọ́run ò ní gbá dáadáa kúrò ní ayé kan ṣe ọlọ́run afaw abdulaziz abdulwahab alaba ọlọmọba wa ṣíjú àánú wòye lọlá agbára alájà abikẹrìmí ọlọmọba mi ṣíjú àánú imam abdulfatai zakariya ọlọmọba mi ṣíjú àánú yẹn afisu rahim ọlọmọdàkùn bá wa ṣe dáadáa fún yín sheikhani abudayan délé ọlọmọdàkùn bá wa ṣe dáadáa fún yín o abdulkadir murtala ọlọmọba wa ṣíjú àánú wòye bíntín-láyé abdulawal ọlọmọba wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ ìdòwú ọlánrewájú ọ̀dà bàbá wa ti pè padà salamu na ẹyin kan ó yẹ ká hẹ́ndì program but mo fẹ́ kẹ́ sọ ní tẹ́fẹ́ sọ. naam. ó tí wọ́n ṣe fún sàgbárì. naam. ẹ̀rọ. naam àwa pẹ̀lú yín sà. ó tí wọ́n ṣe fún sàgbárì kò sí kò sí ẹnìkan sánú wọn tó lè gbàrú ẹ̀. naam ẹ ẹ salamu aleykum sà. wa aleykum salaam. ẹ ẹ ẹ jẹ́ ká ṣe kinní kan ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ wọn lẹ̀ kí ilé ẹjọ́ dá. ẹ ẹ jẹ́ kéèyàn náà torí àwọn èèyàn tètè máa ń gbàgbé ọ̀rọ̀. ẹ naam naam. nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀. naam. tí captain tó gbé fídíò jáde ìsátúndé fi pin twenty five thousand lọ́wọ́. ẹ tó ní kó bọ́ta tí ò bá ṣe bẹ́ẹ̀. kó rí ìsátò jáde ìsátò sọ nǹkan kan. naam. tó oníyàwó mẹ́ta tẹ́kì kéèkì yẹn ọ̀. naam. tó ó dẹ̀ tó ṣáàjú jamiu ṣáàjú jamiu dẹ̀ dáná ìtọ́jú ọ̀rọ̀ yìí wọ́n ta. naam.

ọlọ́run kò síjú àánú wò wá lórí rẹ̀ wọn. ó là wá mẹ́. alágbọ́yé aláwọ̀ àìlàmọ̀ ọ̀rọ̀ wọn yí ọlọ́run àwọn náà ní wọ́n ní tí wọ́n fẹ́ gbà ń bẹ̀. ìtajà mi dẹ̀ ti sọ pé ní tẹ́ bá ti gbà wọn tó bá ti di ní ìtẹ̀sẹ̀ tó bá ọ̀rọ̀ ti yanjú. tó ń tẹ́ẹ̀dì kẹ́ wọ́n á sì yẹn wọ́n á lọ síbẹ̀ ìtọ́jú ọdún ọdún tó jáde. ọlọ́run á ṣàánú ẹ bàbá àwa nígbà wá pé ọ̀rọ̀ wọn ti wà nílé ẹjọ́ ilé ẹjọ́ ó bá wa yanjú ẹ̀ síbi tí ọlọ́run bá ní kó dá sí àmọ́ káwa má dẹ̀jà wọn lórí wọn ọlọ́run á àánú ọ̀wá. ẹ wọ́n ti wọ́n ti parí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa náà rí ẹgbẹ́ táwọn kan bá fẹ́rẹ̀ fojú ìdè ẹ̀rọ táwọn ní àtijọ́bẹ̀ ẹgbẹ́ tiẹ̀ nìkan ṣubú kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. ọlọ́run ò ní jẹ́ kẹ́rì kankan ṣubú náà àwọn méjèèjì bí akele ayele kan yóò ẹ jẹ́ ká fi síbẹ̀ torí pé ọmọ ìyá wa làwọn méjèèjì ọlọ́run bá wa gbé wọn ga kó mọ́ rẹ̀ wọ́n lẹ̀ àmọ́ wọ́n ti jọ gbẹ́jọ́ sílé ẹ̀kọ́ nígbà tẹ́jọ́ bá dáa tẹ́dájọ́ bá dáa àmọ́ ta ló ṣe bí ta ló ṣàìdá àti ìmọ̀ báyìí so ọlọ́run ó fojú aṣebi hàn wàlá hawla wàlá quwwata illa billah jazakumullahu khair salamu aleykum sọlọ́n járe yín pé bàbá salamu aleykum àbí ẹnjìníà àti kò sẹ́ni kankan tó jẹ́ ní ibinú àwọn méjèèjì nígbà tí wọ́n bá lọ ilé ẹjọ́ tí ilé ẹjọ́ bá dáa tẹ́jú ẹjọ́ bá ná lágbájá lẹ́ni ibi o àmẹ́ ni ibi àmọ́ fi léyìí ṣe lọ ọlọ́run dákun mọ́ ṣe léyìí láṣẹ mọ́ mọ́ sì ṣe lágbọ̀n wọn fẹ́ nìkankan wa lọ́lá ilà ilà ntọ́nikálukú wa ń fẹ́ ọlọ́run jẹ́ ó tó wa lọ́wọ́ o. ولهم في توالو بأكل أي الكجوم بسم الله الذي لا يضر ما شيء في الأرض ولا في السماء وهو سميع العليم يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين ويا رحم الراحمين يا طبعا لو جو سندي لاسكو كنا فلو قلو سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹjẹ́ àjọ kí mo mi àṣẹ tó báyé o méjì rẹ̀ ò sí adẹ́dá wa ẹni lẹ́rù ẹrú tó lẹ́rù ẹni lára lẹ́mí tó jọba ara ẹ má tẹ̀sùn àwọn lásán kọ́ àwọn irin ò ṣe é mú àkùkọ tí ọlọ́lá dá ọmọ àdàmọ̀ sálójọba wọn ọmọ àdàmọ̀ ṣe wájọba tó ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé ọba jọba lọ oní mímọ́ lọ́ba lórí ayé oní mímọ́ lọ́ba lórí ayé alálùfọ̀yà lọ́ba tó jọba lọ gbẹ̀gàn kúrò ọba tó dá wọn gan bí wọ́n ṣe fọyà rí mọ rírì wọn ò náwó láì nípìnlẹ̀ àárín kìíní.

ṣòwò dáfẹ́ ní bá fẹ́ ṣùgbọ́n lùfà ni mo fẹ́ mo kó mo mo kórè o ṣùgbọ́n lùfà ni mo fẹ́ mo kórè ẹni mọ̀ òfin tó gbélé o àmẹ́tọ́sẹ̀ tọ́ sálọ́kọ mi ilé wa ni.